أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمره ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله tó pọ̀ fún ọlọ́run, ọba ọba ọ̀kan ṣoṣo. A tọrọ àlékún àti ìjẹ fún Muhammad sallallahu alaihi wa sallam. àti ìjẹ bá àmọ́bí àwọn aráalé rẹ̀, àwọn sàhábà rẹ̀, àti gbogbo àwọn tí ń tẹ̀lé ìlànà wọn ti gbé ọdún ìgbà òkè àmọ́. náà kó lẹ́yìn gbogbo.

bó ti wà nínú àdúgbò tìbúrẹ́ àdúgbò ẹlẹ́ẹ̀kejì nínú àgbáyé náà wà wúyà. page one òun ni kí èèyàn jẹ́ muslim èyí ló lóòjù kí èèyàn bá tó ti lé tó lò ìlú muslim èyí wà nìyẹn mú. nínú kọjá mọ̀nà kíkì nínú kọjá fáfíìk nínú kọjá fájẹ nínú kọjá káfíìk nínú kọjá mọ́ṣíìk nínú kọjá bọ́ọ̀lì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

kéèyàn jẹ́ mọ́sílà ẹni eré bá ẹni eré bọ́ class tí o sì lẹ́nu bọ̀ àìdúró náà. náà a kíra wa gbogbo àwọn tí wọ́n ṣe agbábẹ̀rẹ̀ ètò yìí ọlọ́run yóò mọ ọkùnrin lọ́wọ́ àlékún dáadáa ọlọ́run máa ṣe fún wa. òní ṣe léyìí ní ẹyọ kan tó kù bá ṣì láyé ìgbà tí ọba ẹbí ọ̀nà náà tọ́ sí twenty fourteen forty kọ́lẹ̀ forty thirty nine làwọn ẹ̀ ọ̀nà tó ti ti dáa fún àti báyìí lọ kí wọ́n lè wọ́n ti lé bójú báyìí lọ ọ̀nà ṣe bẹ́ẹ̀ fáwa àti gbogbo àwọn fámìlì wa làlá ọmọ wa lọ́ta ìlànà ìlànà ìwà ọ̀bí. Ramadan kan ti thirty nine ìdá kìíní ó ti lọ tàbá pẹ̀ sí méjì tá a bá pẹ̀ sí mẹ́ta ìdá kìíní ti lọ ìdá kejì náà ti bẹ́ẹ̀ lọ ìdá kẹta yẹn wá ní láyé látúlẹ̀ kọ́ńtì òun lọ́wọ́ àti gbogbo wa ẹgbẹ́ ká gbìyànjú ká mọ̀ fi àwọn òun lọ ṣòfò ẹni tó bá já sí pé ó ti ń ṣòtẹ́lẹ̀ wọ́n ní ẹsẹ̀ òkè kọ eré àpàlọ́lé gbogbo ẹni tó gbé ilé ti kò gẹ láìláàpùlẹ̀ kọ́dé ọlọ́run ti ṣe lóore ló lẹ̀ ti gbàdúrà rẹ̀ ẹni tó mú yẹn bá bọ́ ọmọ lọ́wọ́ odidi mùdùnmùdùn rọ̀mọ̀mọ́ náà òun ló ti bọ́ ọmọ lọ́wọ́ yẹn ká gbìyànjú ká rí wípé à ń sin ọ̀pọ̀lọpọ̀ náà sílà àbújọ ọ̀pọ̀lọpọ̀ olùtọ́lọ́ ọlọ́dún àṣìṣẹ́ lẹ́lọ́pọ̀ ọdún. tọ́pì ìtàlẹ́ká fi sọ̀rọ̀ lẹ́yìn bàbá àti kíkálukú wa bá àṣìṣẹ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ gbàjọ sí wa lẹ́sìn. ó kẹnu ṣùgbọ́n máa gbìyànjú àti sọmọlá ìfẹ́. dealing with difficult times and contemporary issues Islamic solutions. àwọn ìgbà líle ìṣòro wàhálà ìfòòró ìdààmú àìrínà àìrílò àìríjẹ àsìkò tó ń lé tá a wà yìí àtàwọn nǹkan ní ìtò tó ń ṣẹlẹ̀ lásìkò yìí ọ̀nà wo la fẹ́ gbà tá a fi ẹ̀ kí ni ọ̀nà àbáyọ tí Islam fọ wa. jama ní ìtí òòjú téèyàn bá tó máa ń gbọ́ níwùú àbẹ́yẹn máa ń ta ní ìṣòro ní íńtánẹ́ẹ̀tì èèyàn ọ̀rọ̀ wá rò wípé lọ́wọ́ ń báyọ̀ mọ́ nàìjíríà lẹ́ẹ̀tì pé ẹnìkan ayé su ọ̀kẹ́ kó sínú odò kètò wá sọ̀rọ̀ tẹ́ẹ̀tẹ̀ẹ̀tẹ̀ rí yọ olùkọjá òkú ẹ̀ padà yọ ẹ̀ẹ́dẹ̀gbọ̀n kékeré wá sí èèyàn kan tọ́lá tó máa lé èèyàn kan i wọn ti sọ́nà ẹ̀rí èèyàn kan náà ló ti kó èèyàn kan mọ́ iye individuals náà wọ́n kó ń bẹ̀ Port Harcourt wọ́n kó ń bẹ̀ wọ́n kó ń bẹ̀ káàkiri ẹ̀ mọ̀ gbọ̀ báyìí. ọ̀pọ̀ làwọn tí wọ́n lọ áǹdì ara wọn tí wọ́n láwọn fẹ́ pokùn tó pé ayé tiẹ̀ ti sú àwọn báyìí ayé ti sú àwọn ti okùn yẹn wọ́n sọ̀rọ̀ ara wọn ẹni ọlọ́run bá ní kábíyèsí rẹ̀ ní nǹkan tó kẹlẹ̀ pé ọmọ ìdí ìdájọ́ ọlọ́run bá lásìkò ẹ bá jẹ́ pẹ́kù rẹ lẹ́kọ̀ọ́ ọ̀run tí olówó yọ́ọ̀bà bàjẹ́ ńlẹ̀ ó tún àìmọye kéèsì táwọn èèyàn kò kù tó dùn àwọn pé kò odò nítorí àwọn èèyàn tí wọ́n pa ìyẹn ẹgbẹ́ wọn kèéfẹ́ àjànú nípa àyàn sókà àwa nìbàdàn bí kèésì ìṣewúrẹ́ kèésàgùtàn àwọn èèyàn ẹ̀dẹ́ ẹgbẹ́ wa táàjọ lẹ́sẹ̀ méjì ọwọ́ méjì ojú méjì ẹnu kan orí kan náà ni o gbogbo forensic research wọ́n fi sẹ́gbọ́n kankan wọ́n lẹ́yìn rẹ̀ kèéwá ṣe sókà nìkan náà ti pààyàn lẹ́yìn ìgbà tí sókà ṣẹlẹ̀ sí ogun ṣe ọ̀sẹ̀lẹ̀ tí wọ́n láwọn ẹ̀fẹ́ ti pààyàn bẹ́ẹ̀ tí lẹ́gọ́ọ̀sì ṣẹlẹ̀ lọ́nà òkòròdú tí wọ́n láwọn àtàìmọ́lẹ̀ ọ̀nà lórílẹ̀-èdè ètò ìdíjà wa sẹ́ríkà kiri nàìjíríà àtúwọ́n ti pààyàn ti pẹ́ ṣéèmì lágbára àti lọ́ra ìka èèyàn tó bá ní pé ìka èèyàn ó one million ní o àti two hundred thousand ní o ṣéèmì bá ní two hundred thousand lọ́wọ́ ìka èèyàn ní ìwà lọ́ra kí mo fẹ́ fi èèyàn ṣe ṣùgbọ́n àwọn tó ń lo ìka èèyàn wọ́n mọ bí wọ́n ṣe ń lò wọ́n máa àǹjànù spiriti tí wọ́n wà connected pẹ̀lú tí wọ́n fi máa lòdì èyí. ẹ mọ̀ gbọ́ pé wọ́n ń pa àwọn èèyàn lónìí àwọn wo ní pààyàn àìmọye tó wọ mọ́tò tá à ń gbọ́ nǹkan kan máa ń pa wọn. àwọn kàtìrò pé èyí ọlọ́mọdé ń gbọ́dọ̀ tó láyé èyí ìsìn kó ní olè ìtọ́ba gbà láàbò làwọn kan di apànìyàn tọ́ba jẹ́ pààyàn tán àwọn tí wọ́n gbowó lórí ẹ̀ wọ́n bẹ àwọn tí wọ́n bá bá àti èèyàn wọ́n bẹ nítorí tó wọ́n lò pé èyí kékeré òkú mi. ọ̀bẹ nínú àwọn èèyàn táwọn ilé pé ọlọ́run ní pé ń pa àyàn èdè ònílé tó bẹ̀rẹ̀ afẹ́wó ní ìránṣẹ́ ìgbè. tí bá ti ń pàtẹ́wó eléyìí nígbà five thousand lọ́wọ́ ẹ̀ eléyìí ten thousand lọ́wọ́ ẹ̀. ìlú ìlú owó ti wá káwọn àìsàn ogun yóò kọ́ máa tàwọn àìsàn yẹn káàkiri. gbogbo irú àwọn nǹkan yìí ó ń tẹ̀lé ní òdu àwọn tó wọ́n ní pé èmi ò lè pa àyàn mi ò lè pa afẹ́wó òòlù èmi tèmi olè gidi confam di olè tí wọ́n sì ní àwọn ìbọn gidi tí wọ́n fi máa dẹ́rù bà wọ́n yẹn èyí tó bá sì fẹ́ la gidi wọ́n sọ pé mọ́lò tó bọ́yá kìlọ̀ pẹ̀ wọ́n kẹ̀ kàkà ókè ah, á yọ bà corporate ẹ wà á rí pẹ́tẹ́ ẹ bá gbọ́ láìpẹ́ iná lọ fọ́ odidi àwọn báńkì nílùú ọ̀fà tí wọ́n sì ṣe àwọn ọlọ́pàá lẹ́sẹ̀ yẹn nìyẹn lẹ́yìn àwọn tí wọ́n ti rán lọ sọ́run ẹ kì mà pé léyìí ọkọ̀ já pé olè kú ẹ̀kú ẹ̀ o lè tọ́já sí pé wọ́n fún ọ ní tẹ́sán ọlọ́pàá tí wọ́n pa ìmọ̀yẹ yẹn irọ́ ni ní ìsìn pa ayé ti dáyé facebook àwọn tó wà lọ́fà mọ̀ kà nínú àwọn póòsì wọn lórí íńtánẹ́ẹ̀tì kèéfé yẹn náà ní àbí lẹ́sà náà pa irọ́ ni gbogbo tí ní ìsìn gbé wọ́n pa ọgọ́rọ́ ẹlẹ́bi àwọn tó wà lọ́fà wà láì dé serious issue wọ́n sì lọ odidi subhanallah ẹ̀rí pé báńkì mọ́ lọ́lọ́pàá tiẹ̀ tẹ́sán ọlọ́pàá tó sọ̀rọ̀ àndì wọ́n pa ìmọ̀ iye àwọn èèyàn nínú ìlú àwọn kọ́ lè fi ọlọ́run lè jẹ́ ọkọ̀ òye làwọn ọmọ ẹ̀dá sábà sì jalè yẹn tán ṣe é gbọ́ pé ti evans ń wọlé gbọ́dọ̀ evans oye ọ̀gá àwọn kidnap olórí burúkú èèyàn owó kidnap ẹ̀kọ́ ló wọ́n gba one million five million five million nínú owó evans bàbá ńlá olówó ní evans àwọn èèwé kidnap yẹn ní five million five million ọ̀dọ̀ evans bọ́ọ̀ bá ti ní tó tó fifty million àníbò òògùn òdùdó èèyàn rẹ̀ lẹ̀ ẹgbẹ́ àtìlẹ́kẹ́ bá rí ẹjọ́ jẹ́ burú bí kan níbo lẹ́gbọ́ ẹ bá ń dìde àwọn kan nìyẹn ẹ máa gbé àwọn kan ẹ máa pa orí ọlọ́run ẹ tẹ̀sí pamọ́ ẹ wá pa àwọn èèyàn ohun èèyàn nílẹ̀ ń gbọ́ yìí o kódà yìí tọ́wọ́ burú dé ẹ má jọ ọmọ lórí àwọn aráàlú nìkan ẹ má ẹni ọlọ́run ní tí wọ́n jẹ́ màámù ńlá wà láì wọ́n ti náà pọ̀ nínú mi. ìmọ̀ràn University of Nigeria ń súnká ní ìrántí ọkọ̀ àbáyẹn mọ́ àjọṣe conference kan lábújá pẹ̀lú sultan Sokoto kò ju èwí ìtìtú ìlọ́ba adé ní conference yẹn lábújá ni wọ́n gbé bàbá yẹn lọ. mo wá fún wòkè bàbá bá a jọ jẹun nínú òṣèlú lábújá náà àti ọ̀ṣẹ́ létè. nígbà nígbà wọ́n ṣe ó dídí ìmọ̀ràn University wà lẹ́wọ̀n gbé èlò wọn wá gbàlẹ̀ ní ilẹ̀ ikú mi ó ti dáhùn tó wà ní ìtajà nínú àwọn ọmọ ìyára fẹ́ tí àfa àgbà lábùjá wọ́n ti wọ̀ láìpẹ́ yìí àánú ọlọ́run náà ti ní wọn gbà padà kọ́wá bí wọ́n tún bá wà fà ní sọ́wọ́n ní ìgbékiri ohun tó burú dé àwọn ìmọ̀ọ́mù ńláńlá wọ́n tún pé wọn pé àwọn ìmọ̀ọ́mù ilé wọn já kírẹ́díìtì ọlọ́run ìjọwọ́ jẹ́ jama àwọn èèyàn jáde ẹjọ́ pé á lè lè já pẹ́ níbi ọlọ́mọdéwó ti jẹ́ láyé ìlú àmì ọba ọlọ́mọdéwó jẹ́ ìjàkan wa gé tó ní láti wọ́n pé eléyìí ọjà pẹ́ níbi sọwọ́lẹ̀ sí ìyàwó ẹ̀tọ́ tó kọ́ jà pẹ́ níbi wà lẹ́yìn ọjà pẹ́ níbi àwọn èèyàn ti ti ẹ̀dí ẹ̀gbẹ́ ẹ̀jẹ̀ máa lò bá ẹ̀jẹ̀ máa bá kí ṣe sínú mọ́tò ẹ̀ máa sáláàdà inú kílé jù four one nine ni àwọn àkóní four one nine náà pọ̀ àwọn pásítọ̀ four one nine náà tí ah, wọ́n ti ẹ̀rí bàálù òye kó tán four one nine tí wọ́n bá àwọn èèyàn àwọn ọ̀bọ̀ ṣe nǹkan báyìí wọ́n sì máa gbogbo wọ́n fi nǹkan burúkú sẹ́nu báwọn èèyàn sọ̀rọ̀ wọ́n bá ẹnìkan tí mo mọ̀ wọ́n gba ní almost one million naira ẹni tó ti sọ èrè bọ́yá ló lè dálé hundred thousand naira gbà wọ́n sì gba ọjọ́ pé wọ́n fi nǹkan sẹ́nu díẹ̀ díẹ̀ yóò tọ̀rọ̀ yáwó lọ́wọ́ ilé yóò tún gbowó lọ́wọ́ ọ̀bọ̀dá rẹ̀ lọ́wọ́ ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n fi gbà ní almost one million naira kójú rẹ̀ tó wá làbí àkọ́mọ̀ sí gbóhùn ẹ̀ńtọ́ bá tó ti tẹ́jú ìwé nọ́mbà nǹkan kan wà ní ṣé fún wọn kódà ó dé efcc wọ́n wá ẹni yẹn ní ìsìn wọn yìí ó ti gbá àwọn èèyàn lọ àwọn onífọwọ́ pàápàá ẹni tí bá ń wáfà náà ṣe kí ni ọwọ́ fò pẹ̀lú láwọn ọmọ ṣe kí nìkan nàìjíríà ní èsì ọ̀nà ìlú kan pàápàá gbogbo wa ká sọ́ra lásìkò nígbà bá débi solution ìlú ọmọ obìnrin ọlọ máa ká máa solution pé lórí àwọn ọmọ tó ń lọ sáwọ́dí àdánwò lọ́wọ́ àwọn tó débẹ̀ wọ́n mọ wọn ní lọ́wọ́lọ́wọ́ báyìí nínú náà àwọn tó ń lọ àbẹ̀tọ́lá bẹ̀rù ọlọ́run ó ń bẹ nínú àwọn ẹgbẹ́sẹ̀ ní sára sáwùdì nìkan ní gbé sáwùdì àwọn ará kọ́ńtì nìkan ń gbélé ó bẹ nínú àwọn tí wọ́n láwọn náà wá bí ìjẹ́ ẹ̀mú oṣù lọ́wọ́ lọ tí wọ́n ẹ̀dọ̀ gbẹdọ́ tí wọ́n bá wọn ṣe wọ́n ń lò wọ́n nínú wọ́n kẹ̀ máa tú àwọn ayé ni òtúmọ̀ sí pé káwá sọ integrity ìjọmọlúwàbí wa káwá sọ nù ìtumọ̀ rẹ̀ kọ́ yẹn àwọn èèyàn dandan pé kí ni o kálukú sáàmù káàkiri ẹlòmíì fọṣọwọ́ fọ́ wa mẹ́ níbi tí wọ́n fà ọba ọ̀pá ní òkú àwọn ti àwọn ọmọ ìdí tó pọ̀ lọ orí íńtánẹ́ẹ̀tì àwọn oníṣẹ́ṣẹ́ atm oníwé gbọ́n tí wọ́n rìn mọ̀ wọ́n pọ̀ lọ gbogbo àwọn nǹkan yìí èyí wọ́n rò pé kì í ṣẹlẹ̀ tẹ́lẹ̀ jẹ̀mọ́ọ̀tì ló wá fà á ìyẹ kókó wà náà nì. sẹ́rí nínú òlú yìí pẹ̀lú sáńdáàdì tí wọ́n fi wọ́n láyé ẹni tí ọ̀bá lè ná bíi dọ́là kan láàárọ̀ ó lè ná bíi dọ́là kan lọ́sùn dọ́là kan lálẹ́ ayé nira fún un. láwọn tó ń fi dọ́là àwọn owó láyé ẹ̀ ń gbé kò sí èdè orí ìgbàkà lónìí dọ́là la fi ń bálù rẹ̀ tábà ti gbé sórí òṣùwọ̀n góòlù owó dọ́là la fi ń bálù ìgbàkà lásìkò tàwa yìí náà torí pé owó dọ́là yẹn rè ọbẹ̀ kárí ayé níwọ̀nba dọ́là lásìkò tá a wà yìí tí ìbáṣepọ̀ three hundred naira and three hundred plus ní ẹ ká ní hundred naira lápẹ̀rẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé ẹni tí ọ̀bá lè hundred lójúmọ́ tàbí ká ní one naira ó pọ̀ sí pé bẹ́ẹ̀ bá ń ṣiṣẹ́ tí ọ̀gbà bá thousand ayé òde wà comfortable jẹ ẹ má wàá o ẹnìkan ló ń ṣiṣẹ́ ìyàwó rẹ̀ ọ̀jọ̀ ọmọ ọ̀jọ̀ kálẹ̀ èèyàn bá jẹ́ sí wọn nìkan oníyàwó kan obìnrin méjì ẹ̀jẹ̀ mẹ́rin òṣùgbà one twenty thousand lóṣù ìjẹ́lẹ̀ ó máa fi láṣù. torí pé tá a bá sọ pé èèyàn wà comfortable nínú nǹkan alákọ̀ọ́kọ́ ètò màáṣà ìjẹ́ ẹ̀mú rọ̀rùn wà. afáwa Yusuf Kọ̀dọ́wí nínú síra àwọn kan tí wọ́n kọ mushkilatu lil fakri wa kaifa alaja al-islam ìṣòro wàhálà òsì tí ń bẹ́ẹ̀ nù àti solution sí islam wá sí wọ́n kóòtù àwọn ọ̀rọ̀ kan ọ̀bẹ nínú àwọn ẹni tán ti lọ ó dọ́dọ̀ ìyàwó rẹ̀ pé bóun ni ṣé oúnjẹ wà ní ìyàwó oúnjẹ ti tán kí ló jẹ́ ṣe kò sí oúnjẹ ńlé ó ní wàhálà ètò ìṣọ̀ ìbọ́jẹ́ ti gbàgbé àdìsí fọ́ọ̀tì mo ti gbàgbé àdìsí fọ́ọ̀tì lójú ẹsẹ̀ torí bàbá débi àwọn dangers inherent nínú ọ̀rọ̀ bíbí customs and action kí ni rábà wà ní òòlù kódà ni ó kò bá gbìyànjú náà ó lè má ṣe èèyàn wá gbìyànjú náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ọ̀wọ̀ náà lónìí torí ìnira fún ọgbẹ́ nàìjíríà ọ̀sán wọn lórí burúkú èèyàn kò sì ní bẹ̀rù ọlọ́run àfa dàbí àdíìsì ẹ̀rọ pé báwọn ìṣẹ̀yàn bá ń kàwé lọ gan tó bá wọ̀ pé nǹkan bẹ tó wọ́n jẹ nǹkan bẹ ẹwọ́ ebi olówó lọ títì lẹ́yìn kó ara máa nǹkan kan jẹ kó ara máa mu ó ti mọ̀ pé nǹkan tó wọ́n jẹ ọ̀sán sínú fúlà ọ̀sán sínú fí ṣùgbọ́n ìgbà tí ò sí kankan tó kọkọ lọ́rùn yóò máa ronú tó bẹ̀. ṣèjẹ́lẹ̀yọ̀ tẹ́ ẹ bá ti lè rí ìlú tó yọ sí pé ìlera wà bẹ́ẹ̀ àìmọye àwọn àbẹ̀wò lọ. ìyẹn ló já mọ̀ sí pé àwọn tó ń ṣẹlẹ̀ recently nínú ìlú wa ọ̀ ń jẹ́ káwò pé ìlé kókó lè wà náà nù. sẹ́ẹ̀rí ọ̀rọ̀ ẹ̀sẹ̀ làwa ń sọ àsọ̀rọ̀ òṣèlú yìí. Nàìjíríà àti gbogbo ayé ìtànsọ tẹ́ ẹ bá ti lè rí pé ìnira fẹ́ máa ṣẹlẹ̀ láwọn ìlú kan ó láwọn ibi tá a wà sí ó sì láwọn ohun tó lè fà á bákan náà ló ní àwọn implications táwọn kan yẹn bá ń ṣẹlẹ̀ ṣùgbọ́n kí kọ́mu láti bí tẹ́ ẹ ráwọn táwa ká àkóyèrà nínú olúwa yìí mo lè fi gbogbo ẹnu sọ pé kèé ṣe problem kèé ṣe difficulty kèé ṣe hardship they are just man-made problems àwa la fà fúnra wa tọ́lọ́lọ́wọ́n bá rán ìlú wàhálà ìlú gbé ìjáde pẹtrò torí ẹgbẹ ẹnìkan jọ kan ó ní wàhálà bí àti pẹtrò nàìjíríà bá gbẹ ó lórí wọn ó pè mo ní kó tẹ bá lè wọ́n lọ sọ̀rọ̀ wàhálà ìtọ̀ bá gbẹ gbogbo àná láti sọ fà ọlọ́run sọ pẹtrò omi ìṣúná kànga ibi tí nàìjíríà tọ́lọ̀ ń kẹwàdé ẹ̀wù ní ìsìn àwọn ìpọ́jẹ́ pé búlọ́ọ̀kù nǹkan òkú lè fi búlọ́ọ̀kù pọ̀jẹ́ sìmẹ́ǹtì ìlú ni ọ̀ẹ́sẹ̀ lọ́ra yanrìn orí yanrìn yẹn ni wọ́n plant nǹkan sí àwọn òṣèlú nàìjíríà Iceland kò twenty two hours náà fi ń no twenty two hours mo wo fídíò kìtẹ́nì kan tẹ́lẹ̀ sí ní wọ́n a fúláì bẹ́ẹ̀ gidi awon èèyàn dákú twenty two hours èèyàn ò ní jẹun kò ní mú mi ó tún bá gbogbo wọn tún bá sí hours tọ́ọ̀bà wà lè gbà pàtàwọ́ àwọn àfọ́ àbẹ̀ lórí ẹ̀ ọ́ padà tó padà àbí kó o ṣe ẹ wà fẹ́ táwọn o àwọn mùsùlùmí wà ń bẹ̀ táwọn nídìí oúnjẹ yín. ọlọ́run bá ń fi yẹn kó ṣe fún wa ṣùgbọ́n tó fànira ẹ̀mí. kẹ̀sì ọlọ́run bá ní kẹ́ ìbámu ìlú kẹsì ni pé láwọn wàhálà tó ṣẹlẹ̀ lórí láyé nígbà tọ́lọ́ ń dúró sáwọn èèyàn ó ṣẹlẹ̀ débi wípé dojúmọ́ làwọn èèyàn kú ọ̀wà nífẹ̀ sínú ilé kan àti inú ilé méjì lẹ́yìn òní kú torí pé ọlọ́run ọ̀rọ̀ jù tẹ́lá bẹ́ẹ̀ mọ̀ pé bíi kọ́ńtìsì ńlá ń bẹ ibi tí èèyàn ti kọ́ máa ń mọ̀ àkọ́kọ́ ń bẹ̀ ní kójú ọ̀hún rọ̀ èèwà ṣe kójú ọ̀rọ̀ láàrin oṣù mẹ́fà ọdún méjì mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà mẹ́wàá wà láì ìṣòro ti kọ́lé gbogbo orúgbìn yóò jóná àwọn ẹranko wọ́n kù ẹyẹ èèyàn ẹ̀yìn rí nǹkan jẹ omi kò ní sun gbogbo bá oyin èyí tó nípa ẹgbẹ́ débi àpáta tó ní ọ̀bà sí lábẹ́ àpáta máa ń kọ́ tó yọ̀ máa sun ẹ̀jẹ̀ ni tó ní ọ̀pá kọ́rọ̀ for so many years tó ti kọ́ tó ní wàhálà bákan náà oòrùn ó tún láwọn arúgbìn kan fún àwọn onídìí òjò púpọ̀ tí mẹ́lì di oòrùn ìwẹ̀ orí ìbọn ní ìgbéyàwó àti ìbọn lábún sẹ́ẹ̀kì gbogbo ọdún lòdì òfin rọ̀ àyẹ̀rẹ́ ìwọ̀n ti di jẹ́ ayẹ́sẹ̀ wà máa wá bí dráyà àbáwọn kẹkàtà àmọ̀ sí kò sí lẹ́jà sí ọ̀rọ̀ sọ̀lọ́ nínú báyìí ni wípé òjò náà tó ti yẹ kọ́rọ̀ òòrùn náà tó ti yẹ kọ́rọ̀ irúgbìn jáde àwọn ẹranko ohun òtórí ẹ̀kú ìmọ̀bí tó kẹ̀sì wọ́n láwọn ìṣẹ̀lẹ̀ tó ti ara wọn ẹni ebi bá ti pa rò pé ọmọ eléyìí péré wọn náà ń jẹ yóò sáré wò tí ò sí ìyẹn ti bọ́ọ̀lù yìí yóò kẹ̀ sáré gèjè yóò sáré lọ sún ìyẹn ọ̀jẹ̀ ó tún jẹ́ tán kòkó mi tí ó ṣe kéde tí ó mu sí lọ́wọ́ àtúmọ̀ àmú ẹ̀jẹ̀ rẹ̀ sẹ́jẹ̀ lè dàbí omi kò lè dàbí omi láíláí. àbá mi ń pèsè nínú àwọn ìnira tó ti lọ ṣùgbọ́n náà wọ́n jẹ́ sí ìpìlẹ̀ ìdílé òde ọlọ́run sì ló gbé mo ń bọ́lá nìkan láìpẹ́ yìí sẹ́ni ẹ mọ̀jà ṣe mẹ́fẹ́ táwọn bá fẹ́ máa fi ojú òṣèlú gbogbo nǹkan àmọ́ ní problem we continue having problem sẹ́ẹ̀rí gbogbo àwọn tá a gbé sípò òṣèlú ló ṣe màláìkà èèyàn bíi wa ni wọ́n àwọn náà máa ń jókòó báyìí bá a fi ń jókòó bọ́jọ́ lọ kẹ́ nípe ìlé inú wákẹ́ wákẹ́ èèyàn sípò kan torí wípé wọn ò bẹ̀rù ọlọ́run àwọn resources tó yẹ kí wọ́n lò dáadáa tí wọ́n lò dáadáa kún ara tó lè ni kìí ṣe báwọn gangan náà fànira tó pọ̀ tó báyìí àwọn tó fà ń gbà bá délẹ̀ bá níjọba gbogbo òmìnira àwọn ìnira kan lè pé síjọba náà lò tó wà nù fámìlì wa ìjọba pé lọ́fà ọmọ rẹ pé kí ni o boyún ọfẹ́ yún ìdí wàhálà dé owó tó yẹ kẹ́ ẹ̀ ilójú ọmọ rẹ̀ ọ̀kẹ́ ayé tẹ́ fi wówó olùsíṣẹ́ kí ìjọba náà tó lé a ń ṣe táwọn bá wo àwọn tó fàyẹra gan ìlú ìbẹ́ẹ̀bẹ́ kò ní í ṣe pẹ̀lú ìjọba ṣùgbọ́n ìtọ́jẹ́ ti ìjọba á sọ ń gbà ọ̀nà àwọn wa sọ́nà. gbogbo ayé bọ́lọ̀ ń ṣe dá wa níjọ́ ó ti dá wa wọ́n ti kọ́ látòṣù àdìsí <clears throat> abdullahi bin Mas'ud rọ̀bí ó ní bàbá bá ti lo ogójì ọjọ́ mẹ́ta which is four months ọlọ́run wà rán ọmọ wa fọ́ sínú ọkàn yá wa the wa ọlọ́run yóò ní kí ọkọ wà á jáde yìí ìgbà wo láàlò láyé ọlọ́run wà á mọ̀ irú iṣẹ́ wo ṣe láyé ọlọ́run

kí ìlera wọn máa ṣẹlẹ̀ sí wa áàmù bíi mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún nínú táwọn àfa àti alákọ̀ọ́kọ́ nínú tó máa ń fa kí ìlera wọn wà lónìí òun ni erékì káàbù dùnú wàlmáàsù kí ìyàn máa ṣe lọ́hùn kọ́ máa yapa àṣẹ ọlọ́hùn kọ́ máa dẹ́fẹ̀ ọmọ ń fa kí wọn

àwọn àǹfààní tírèsì wàhálà nàìjíríà lọ sí bàbá àbẹ̀rẹ̀ sí ní promote ẹ̀bọ bá a fẹ́ promote ẹ̀ ìfẹ́ páàkì bàbá gbani rán wa létí ìlú kọ̀ọ̀kan tó wá láwọn ẹbọ tí wọ́n tán promote àwọn promote eégún á promote òkè ìbàdàn wọ́n promote ọ̀ṣun àyìn ọ̀ṣun òṣogbo èwo ní tí ògbó tó èsì agẹmọ nǹkan kan orí kálukú sàlẹ̀ tiẹ̀ a bẹ̀rẹ̀ sí ní promote máa ń bí ọlọ́run nínú ẹ̀yin náà jẹ́ ìmàgé nǹkan máa kọ́ ní pé dáàdì mi ẹ̀yin nìkan kọ́ dáàdì mi o mo tún ní bàbá mi lẹ́yìn mi ọmọ tá à náwó lé lórí èyí ò ní pé are you serious I'm very serious you know the mother told you ṣé kí mama rẹ sọ fún ọ no no no I'm serious you are not the only father I'm happy èyí ò rò pé wèrè ń fi ọmọ yìí o o tún ní bàbá mi lẹ́yìn mi yóò Sunday lọ sọ bẹ́ẹ̀ ọwọ́ wọ́n ní ká owó sùkúù yẹn láwọn olùwà lọ́la lọ bá bàbá rẹ̀ kejì kan tó ń sùkúù àwọn akéèrè kankan ní ẹni tí ó jẹ̀bi ẹni tí wọ́n mú lórogún pẹ̀lú wa ẹ wá rò pé ọlọ́run dùn ká pẹ̀lú ẹ̀ ọlọ́run fẹ́ nìkan kan ó fún ọlọ́mọ méjì ọba ń so ẹ lónìí èèyàn bí ọba tọ́bá jẹ́ sípẹ́ ẹ̀wà gan lọ máa ń tẹ̀lẹ̀ torí pèdè jù máa ń tẹ̀wà jọ náà kábàlá àbá náà ṣe kí ni ó ń sọ̀rọ̀ méjì nàìjíríà kọ̀ọ̀kan náà sí ìbejì láyé táwọn ìlú yòókù ṣé wọ́n máa ń sẹ́wà àbejì jù tiwa ara ṣírìkù lọ tiwa nìyẹn nínú àwọn ẹ̀sẹ̀ tí máa ń bọ́ lọ́nu láyé ní ṣírìkù kásọ̀ wa nínú àbí anábìwa Muhammad sallallahu alaihi wọ́n bí ilé anábì kí làwọn ẹ̀sẹ̀ ńlá ó ní alkaba'i alìṣọ́kù billah kéèyàn máa múlò pẹ̀lú ọlọ́run ọmọ bí ọlọ́run nínú wà òkú kù ìwà ìlẹ́yìn ká máa ṣe òbí wa méjèèjì mélòó náà wá ní èsì àwọn òbí wa lónìí ọmọ gidi ó gbọ́dọ̀ wà òbí díẹ̀ sáwọn òbí ẹ̀ kódà wọn táwọn náà tún ti dàgbà tá a fún lóṣù láyé rọmọgọ́rin mélòó ló ti gbé láìsì ẹ̀wà mílíìkì tíì jíńjà eh, tíì gbogbo àgbàlagbà náà nípa ọ̀nà mílíìkì ó lè mú jíńjà tíì sọ̀rọ̀ lọ fún òbí rẹ̀ ọmọ igi bí máa ń ṣe dáadáa sóbìẹ kéèyàn ọmọ ẹ ń fẹ́ òru alákòókè ọlọ́run ní ó lè fa ìnira ọmọ mi ọ̀ǹta láti jọ ìkò lè dúnkù wà láì kò lè dúnkù àwọn òbí rẹ̀ ń bínú sí ìwọ̀n bá díẹ̀ sọ̀kọ́ ní láàrin oṣù mẹ́fà ìyàwó ẹ̀ nìkan lọ́dẹ lórí ọgbàgbé àwọn òbí ẹ̀ àwọn òbí ẹ̀ nà tọ́ láti kéke ọwọ́ àdìgbàgbé orí fẹ́ẹ́ two fifty thousand oṣù kìíní oṣù kejì oṣù kẹta ọ̀rọ̀ ń ti dàgbọ̀ fún ìyàwó ọ̀pá ọ̀rọ̀ bàtà ọ̀rọ̀ àbáàkì twenty nine thousand fún ọ̀rọ̀ fóònù android two hundred and fifty thousand fún àwọn òbí ẹ̀ lọ́dọ̀ àwọn òbí ẹ̀ ah, ah, ah, ọ̀dà wọn ò ṣe pé ọ̀dà ọwọ́ ọ̀dà ọlọ́run ti pọ̀ lọ́dọ̀ rẹ̀ ẹ̀yin bàbá yìí wọ́n wá wàhálà lè jẹ́ wọ́n lẹ́yìn bá ti ń sọ òkú àwọn ẹgbẹ́ ìlera ọ̀sẹ̀lẹ̀ sí yẹn wà ọ́tún náà àbẹ́bí lè kéyìn ọ̀pá yẹn nípa yẹn ti nàìjíríà ò dù àbí nàìjíríà kan ti pa abíọ́lá ni bọ́lá àdì wọ́n máa tó ẹ́ bí ẹran afọ̀dẹ́jẹ́rọ̀ of federation fún sọ́ọ̀rù ilẹ̀ wọn pa wàhálà àwọn ọmọ ní union mọ́tò nwfw ẹ̀wọ̀n ìfà ti pa nínú ìlú yìí wàhálà OPC ẹ̀wọ̀n ìfà ti pa Boko Haram ẹ̀wọ̀n ìfà ti pa. jẹ́mọ́ láti sọ fún àwọn èèyàn àwọn oníníwùsì àwọn jọ́nálìsì ẹrùjọ wájú ọlọ́run wọ́n mọ òdodo wọ́n wá fẹ́ máa yí boko haram mọ́ ìsìláàmù nígbà tí international amnesty rìpọ́ọ̀tì wọn mo sì ká àwọn boko haram have killed more muslims than christians ẹ wá fẹ́ ní pé ìsìláàmù ò boko haram olórí inú boko haram lọ́dọ̀ ọlọ́run ìsìláàmù yọ ọmọ bọ́ọ̀bù mọ́sálásí kọ́ ọmọ bọ́ọ̀bù tọ́ọ̀jì kọ́ ọmọ boko haram àwọn kan ló ń lò wọn ọlọ́run ọ̀dẹ̀ tí kódà ọlọ́run ẹni òṣèlú ojú ọ̀rọ̀ orúlá yàtọ̀ wà láìpẹ́ sí islam lọ́sọ̀ ló ń sọ́sọ̀ Boko Haram islam ẹ̀sìn ọlọ́run kò lè fọ́ṣọ̀ orí ìlú islam ò kì í kíkẹ́ ẹ̀kẹ́ máa pààyàn sí kìí islam ọlọ́run táwọn àká àwọn ìgbàlẹ́ àti súnmọ́ islam rádaràdà nìyẹn kìí islam ọlọ́run torí náà ẹ wá rí nínú àwọn àti bá wá ń tú wọn ń Boko Haram kristiani wà náà wọn ń Boko Haram kò lè ka fáàtíà ẹ islam ẹ tí ò ẹ wá ní boko haram wọ́n káwọn ọmọ òbí wọ́n bá wọn sùn wọ́n fún ọ lóyún fẹ́ǹsì láàbù bẹ́ẹ̀ fọmọ tí bàbá rẹ̀ tó yìí fún yín lórí kọjá sí làákà èyí oníròyìn náà dùnà pé àwọn eléyìí èsè mùsùlùmí gidi tálàtẹ̀ ẹ̀jẹ̀ mùsùlùmí ẹ wá fẹ́ máa ẹ ìdílé kan islamic tẹ̀ ìdílé islamic tẹ̀ boko haram orí gbogbo yìí orí yìí ti kónú bálángádàmù ẹ bá ẹ bá àti boko haram mọ́ ìsìlámù mọ́ torí tí wọ́n ṣe tako ìsìlámù completely

dìnà wà ní àwọn ẹ̀ṣẹ̀ ẹ̀bú nọ́mbà one point tí mo ti sọ lọ ìsìnkáàbù dùnà wà ìmọ̀ ààfù nínú àwọn tó lè máa fa ìnira nínú òun lẹ́sẹ̀ mo wá fọ́kọ́sì àwọn ẹ̀ṣẹ̀ kan tó lè tó ń dá wàhálà lẹ̀ ara ẹ̀ ní ìdìnà wà tẹ́ ẹ bá ti láwùjọ tí wọ́n ń fèsì ní áṣípù ọwà bẹ́ẹ̀ ibi ọ̀pá áṣípù pọ̀ alákọ̀ọ́kọ́ ni wípé ìtó ní í ṣe pẹ̀lú ètò ìbáṣepọ̀ láàrin ọkùnrin sóbì is a sacred institution in Islam Islam ló gbẹ́dà gbọ́dọ̀ tírẹ́nì àwọn ọmọ wa ẹ̀yàn ọmọ rẹ̀ gbọ́ ìfẹ̀lẹ̀ wálé ọlọ́mọ táyé bí láyé ń sàn lára o wàhálà lẹ́fà àánú fámìlì yìí wo òsì lẹ́fà àánú fámìlì yìí ilé kókó lẹ́fà yẹn ẹ̀fọ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí lè sè orí màmá rùn mẹ́rin dàìfọ́ọ̀n òun kò tọ́jú àwọn ọmọ yóò tún wá tọ́jú wọn lẹ́yìn àwọn tí wọ́n lé ọkọ yóò tún tọ́jú ọmọ ọmọ orí bá bàbá wọn ti wọ́n ti nìgbẹ́ẹ̀sì wọn kálukú ọmọ ojútọ́ ọmọ rẹ̀ tẹ́ ẹ bá ti ní títí náà bá ti wà àìsàn burúkú ọmọ ṣẹlẹ̀ àwọn owó tó yẹ kẹ́ ẹ ti jẹun ẹ mọ̀ náà lórí àìsàn ẹ mọ̀ náà sọ síìtù ìyẹn nìkan tó kọ́ tẹ́ ẹ bá ti lẹ́rí ibi títì náà bá wà àìmọye àdánwò mi náà mọ̀ ṣẹlẹ̀ bẹ ìnira wà ètò ìjẹ ìmọ̀ òye kókó ọmọ tó yẹ kóun náà àti ìṣẹ̀ ní ayé obìnrin ọmọ náwó fún òdílé kókó ọ̀sùn orí ẹ̀kọ́ rẹ̀ ẹ ọmọ tẹ́ pé ilọ́mọ tẹ́ pé lónìí àwọn ọmọ ẹ̀rẹ́ndẹ́ wọ́n ń pè é exam ọmọ secondary school tó ti lé boyfriend wọ́n ti dà sí ìkànnì àwọn ìwé ìṣúgbẹ́ni òní àwọn ọmọ ẹgbẹ́ ìṣú wọ́n ti para ọ̀rọ̀ bí ó ti burú délẹ̀ ní Ògùn state àjùwọ̀n high school principal ọ̀gbọ̀n ní kọ̀ǹdọ́ ti jẹ́jú ní títẹ̀ ìjọba padà dájú o ṣùgbọ́n tọ́ka wọn bẹ̀rẹ̀ pé àwọn ọmọ ss one three hundred làwọn ọmọ yẹn nínú three hundred àwọn ọmọ obìnrin ó ní tàbí ètò àbẹ̀jù balóòtì fìlàwọ́ àwọn àjẹ̀mú ṣèdè èèyàn náà ni ọ̀rọ̀ àwọn ọmọ ti dojú lásìkò pẹ̀lú ọ̀rọ̀ dùn ọ̀jẹ̀ kan ní focus ọ̀jẹ̀ kan ní bí àárín most àwọn ọmọ yẹn kí wọ́n padà end up ìṣẹ̀lẹ̀ ayé wọn ò nira torí pé kí ni ọkùnrin náà ọkùnrin gidi ọ̀wọ̀ bí gidi ọ̀bẹ èyí pé ilé ìtọ́jú fọ́nà rẹ̀ ti dojú ní ọmọ wa kì torí bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ fáwọn ẹ̀sẹ̀ mọ́kẹ̀mú díẹ̀ ìwá káfíwá rẹ̀ fẹ́ tàwọn ẹ̀sẹ̀ yìí jọ̀mọ́ ká máa dín nǹkan kù kọ́ ká máa tó sùn wọn ẹ̀wọ̀n bá ń ta nàìjíríà yìí èèyàn ọ̀rà fẹ̀tọ́ àti traffic ìtara fẹ̀tọ́ àṣìwọ́n máa fẹ́ nu mọ́tò fún wa àárín ọlọ́run ló ní kí lè gbogbo súnmọ́ ibi tí mọ́tò ti ta sí yóò ráìsì òtítà kóńgò nìyí ìyá oní òpa òróró ó ti jáde láti lóògùn gbogbo ń bẹ̀rẹ̀ ṣe ìyá ọmọ fàdéra. mo ń sọ lẹ́nu ìkàlá ìjọ ìdí ìjẹun sọ́mùtì tí mo ń sáà nígbà táwa wà ní kékeré lẹ́yìn àwọn ìyá oní mẹ́ẹ́mẹ́ẹ́ ìyá alákà àwọn nìkan náà máa ń sábà wà ń ta lẹ́yìn iná gírí kálukú ti máa ń wọlé wàhálà ìjọba ní jọ́ńsọ̀ mùsùlùmù lálẹ́ áfà tẹ̀ ẹ̀ bá wọn òbí tó ọkọ̀ ìyá ẹlẹ́jà á dín èsì ń ta jọlọ́ọ̀fù èsì ń ta pàmò èsì ń ta pákó gbogbo rẹ̀ wọ́n tún wá wà bẹ́ẹ̀ láwùsà tẹ̀sí wà láìpò tó wọn wọn ò torí ẹ̀rọ kadà tẹ̀mí tẹ̀lé bá iṣẹ́ láti jọ yìí kó o tẹ̀lé pé ah, ọdún kẹẹ̀ẹ́dógún lè ọ̀kadà tó yọ rẹ̀ o lẹ́yìn nǹkan jẹun kan máa sọ ààrẹ ní ṣe kan lò dé kan ṣe dá ọ̀sán kò sí ìkankan tó yọ fún wọn tí bá tó máa bá sí nígbà tí working hour tó wà ní ọ̀dà fáwọn èèyàn dò ní lọ kọjá pé bí àkókò gbogbo ọ̀dà ní ìsìn ìjọ òlẹ̀ ti rí àwọn ìyá one twenty bàbá one twenty seven mọ̀ àwọn èèyàn tẹ̀sẹ̀ kú ní ìsìn torí wàhálà fẹ́ẹ̀ tó dára wọn sí ẹ̀mí wọn ò léegun ìgbéra kan náà nìyẹn náà ọlọ́ọ̀lọ́pàá ní ó sùn wọn tí wọ orí ọjà ń jò ní ìfọ́jú fún ọjà mọ́ tó wà lórí owó tọrọ náírà kan àwọn owó kó ku gbogbo àwọn owó gbà yẹn wọ̀ one thousand ṣe bá ti lè já lójú lè dùn german àfikàsọ́ra ẹsẹ̀ ara tó máa ń fa ìnira ìlú kókó ni àwọn sálà àwọn ẹni tó ti lọ ọlọ́ba ní sọ́wọ́n lẹ́sàn-án rẹ̀ wọ́n ní wọ́n máa ń sàkíyèsí fámìlì wọn kí ló ń tẹ̀lé ẹsẹ̀ a máa fa kọ́lọ̀ wọn jẹun aláṣẹ lọ fámìlì ẹni tó yẹlá pẹ̀lẹ́ tẹ́lẹ̀ tẹ́ ẹ bára gáà six kg oṣù kan lẹ́ tí wọ́n ń lò ẹ̀ dáná láìsí ẹ̀ gòmìkaná ẹ̀ tẹ́bà ẹ̀ tàmọ̀là nọ́mbà anátẹ̀ dáná ẹ̀ ni ọkẹ̀ di oṣù kan ẹ bá fi ìtì kejì ààrẹ fourteen days ó ti tán kìí ṣe bẹ́ẹ̀ gbàlejò kìí ṣe pé nọ́ọ̀sẹ̀ ń dáṣe kiri o ọ yàtọ̀ ìdìbò ọlọ́run. wàláì ọlọ́run máa ń fi àlùbáríkà sí nǹkan tí ọba fẹ́ dáyàn láàmú mo sọ bẹ́ẹ̀ nìkan láìpẹ́ yìí èmi ọ̀gbáàbẹ̀ nínú òtẹ̀lẹ̀ ayé yìí nǹkan báwọn èèyàn ó lò tí ó tètè bàjẹ́ èmi ó sì lò ó lò ó lò kò ní bàjẹ́ skul mi ti mọ̀ ọ́n

tani ó tètè ní problem ọlọ́sùn ẹ̀fà ni àlùbáríkà ti kúrò lórí ntọ́ra òun ọmọ wa rò sí òun kúrò rà mí òun kúrò rà mí owó tó fi rà mí yẹn ẹlòmíì ti lọ sí lálẹ́ ọdún rà mí lẹ́yìn oṣù mẹ́fà òun fi ra blọọkù ìwọ́n tó rà mí òun fi gbé blọọkù bèbí kan ẹ ò ní má fi áṣípù bẹ fọ ọwọ́ ọkọ̀ ń jẹun ọ̀hún wọn sọ ọ̀hún bàtà ojú ọmọ pé bẹ́ẹ̀ rẹ sọ yẹn kó o ṣe àlùbáríkà fún òun tó lò sickness náà mẹ́bẹ̀ nínú family

ìyẹn ní ìka alákọ̀ọ́kọ́ tó yẹ ká sọ̀rọ̀ fún. sẹ́wọ́n ní nàìjíríà àwọn focus lórí àwọn leaders àì focus lórí followers we continue having process. mo ń sọ níbi lónìí tírú buhari one thousand bá wá nàìjíríà fún wa lẹ́kún nàìjíríà ṣe ìsọpẹ́ buhari hundred o mi ìsọpẹ́ nine hundred o buhari tí mo gbé jẹ́ mọ́ one thousand fún àti ìlẹ̀kọ́ nàìjíríà mọ́. Ọ̀yọ́ state ni kálàwà yìí Buhari nìkan ò lè fọyọ́ state ma kò lè fọ ojú local government ma ní Ọ̀yọ́ state tí èso ọ̀gá tí èso ẹ̀sùrẹ́ǹtì méjì fọ́ èyí máa ń kọ̀wé díẹ̀ mo fẹ́ lọ gba ISBN kí kanú àwọn àwọn èyí I was frustrated ní ọ̀jẹ̀ ń gba ISBN ma wọ́n ti fún mi ní account TSA account ìjọba nílẹ̀ tí mo Buhari mọ̀ ń sọ yóò kì í ṣe rẹ̀ tí mo Jonathan o àbí ti Aladua o àbí tọ́ba àfẹjọ́ o this president regime ṣé buhari náà wà sí national library ìbàdàn wọ́n ti fún alákàtà àsanwó ìjọba tí wọ́n á ní ìgbà tí tó lọ sán máa san two five kan administrative charges mo ní what are you administration are you not pay for my money no no no no no I will pay for NCN you know no no àbá ọ̀gá NCN nípa ọba tó ga àwọn òbí fún ọ ah administrative charges two five ẹ wá wò kí èèyàn ọgọ́rùn-ún wá bá NCN lójúmọ́ wọ́n lọ sanwó ìjọba tó bá jẹ́ pé single IGN ló ní ilé tẹ́sán bí a di three thousand tó bá jẹ́ bóyá di mẹ́ta sí márùn-ún bí bọ́ọ̀ bóyá five thousand tó bá sí mẹ́wàá ó ní ọ̀tá mọ̀ ẹ̀dùn tó bá ti rú àwọn bí àwọn publishers bíi sexo lásìlẹ̀dì gàgà longman àwọn máa ń gba ìbọ̀ owó tí wọ́n wà síta èdè bẹ́ẹ̀ bá IGN fúnwé kan oníkì ìsanwó ìjọba three thousand màá tó wá san two five four àtúnṣe kí ni o charges wà láìpẹ́ ṣe pé àfihàn two five yẹn ṣùgbọ́n inú kẹ̀kẹ́ ẹ̀ bí ni pé ah, two five owó ìjọba gẹ̀ ó bọ̀ sí pé ẹ̀yin kó yóò tún kí ni lọ ìjọba lọ bí èdè bá ẹ̀jẹ̀ ẹ̀yìn tí wàá parí ètùbọ̀ kọ̀wé torí ẹ̀sìn mi mo kàn fún just to make it standard lọ́dọ̀ náà ISBN nìkan yóò di standard bí èdè bá ẹ̀jẹ̀ sí ẹ̀mọ́ nìyí ìwé yẹn wà ń bá ní ìdàrọ́ àti gbogbo wọn máa ní ìta bí èdè bá parí ètùbọ̀ wà láìpò ní gómìn mo kọ́ torí tọ́lọ́ àwọn ètò orí pé mo kọ́ torí tọ́lọ́ àti sẹ́ńtà ìtọ́ bá parí ètùbọ̀ ń bọ̀ fà wàhálà lọ́dọ̀ ISBN nìkan ìwé táwọn ọmọ skul tó ṣe pé àwọn ìwé ọ̀gbìn òun lélẹ̀ tó gbogbo ayé wọn ó ti rà ní ẹ̀ bá sì ní ìmọ̀ sẹ́yìn ẹ̀dì ìwé táwọn báwọn ìwé lè gbẹ́ sí iye ẹ̀fọ́ afẹ́fọ́ra ní bíbí ìdìbò àmọ́ nìyẹn ẹjọ́ sẹ́kù àrílọ́gba fún bàjẹ́ lọ́wọ́ mi. ti national life mo sọ fún yín o ok aláwọ̀ tá a máa sọ fún ìjọba àwọn tá a bá wọn pé one thirty thousand naira every year èmi ò ní ever believe tí gọ́ọ̀nà ajé ń bá láǹfààní àti jókòó ní ìgbàbẹ́ fi wáàsì ọlọ́run ní kí láyà dùbẹ̀ máa fún èmi ò ní ẹ̀bà bìlíì èmi èso lóṣèlú àfọ̀ ọmọ ilé kéwù lè mú èyí sọ fún ẹ pé ọ̀pọ̀lọpọ̀ ní ara ni àwọn èèyàn ẹ̀yìn gbádùn ṣe version of nìka ọ̀yọ́ great version ní ṣe nìka ọkà káàdì kan ní kòtò wọn wà láyé mi rọ̀ṣì láti I will never be you torí pé mọ̀mọ́ yóò ti mọ̀ ń san lọ́dọọdún fún àkáǹtì ìjọba two thousand and eight èrè mo ti san ìmúwá sí one thirty thousand mo ti san tax fifty thousand naira developmental levy mo ti san pay as well mo ti san business premises eh, torí tó ọba san ọmọ yóò ní sẹ́ exam ẹ wà ní òṣòwò tí mo dé mọ́tò ọ̀sìn tara lẹ́sẹ̀ yìí rìsíìsì ga kèé ṣe mọ̀lẹ́ká ni ọ̀wà kó àwọn èèyàn ní owó táàkì oní one seventy nine thousand oní eighty two thousand oní two hundred thousand oní thousand ní òṣòwò nínú èmi ò ní sí ní èmi kọ́ ọ̀tọ̀ wà lẹ sanwó ìjọba èyí ọ̀nà lọ́nà àkáǹtì ìjọba ọ̀tọ̀ làwọn owó tẹ̀sí prọ́sẹ̀sì rẹ̀ rẹ̀ ẹgbẹ́ kíni o ẹgbẹ́ irú ẹ̀ wá pọ̀ tó jẹ́ pé a máa ń wá constraint a ní ní choice a fún wọn ní bright ọlọ́pàá buhari náà yọjú ọlọ́pàá mọ̀ mọ́ ní tẹ̀sí ìlú àti mọ́lọ́ṣẹ́ fún oúnjẹ ta àbá àtòkè ni lọ abájẹ́ ní ìjà arọ́ ìjà arọ́ ìjà arọ́ àti ọlọ́pàá gẹ́gẹ́ a kò nínú àwẹ̀ wọn lọ wà láì wọn gbowó lọ́wọ́ wa. wọ́n tún gba owó àbá àkínníkà yìí ẹ̀ ní sọ́ọ̀jì àfọ̀n buhari náà yọjú eléyìí tẹ́ ẹ bá rí one thousand buhari wo ètò

Júlé lọ́rẹ́ mọ́nì fi ìtújú olóyè ṣe mọ́ sáyé parẹ́. Kódà mo wà lẹ́gbẹ̀ẹ́ àwọn Christians tọ́ra a ní student union fẹ́ fọmọ́ káwa NSF UCD jùlọ lọ́rẹ́ Christian union tọ́jà ní ìbújọ sọ̀rọ̀ tájọ́ máa ń ṣe lórí ìpè wàhálà òde tẹ̀lẹ̀ káfọ́ọ̀sì kankan. Àwọn Christians tí wọ́n wà báyà dey celebrate wà lọ́rí the man is an achiever. Ó kọ́ sọ́nà fúnlẹ̀ ìdíyìn achiever ni kọ̀sẹ́ tó bí àtìkù tó àtìkù yìí lọ́rùn. Kó kí ló bá olóyè ní òfin gbàgbá yìí etí mò ń sọ yé mi o mọ ọmọ tí mò ń sọ olóyè yóò kí gbàgbá yìí kó sí anywhere in the world olóyè dé olè má má mi má lójú ìdílé mi máa pọ̀ àjọ máa jẹ àjọ máa mu ni kódà àjọṣe méjì ni mosque university of Ilorin nígbà tí wàhálà kásìlẹ̀ láàrin àwọn ọmọ kọ́ọ̀n tó jẹ́ pẹ́ẹ́n ẹ̀sẹ̀ lọ́wọ́ abẹ́rẹ́ ìlú wọn gbà yìí àjọṣe méjì mọ́ olóyè yóò fi gbàgbá yìí fọ́ọ̀mù àwọn kéésì olóyè dé kí ni mo tẹ́ bá tọ́lá báyìí admission tẹ́ ara àyíká wọn ní ká fún yín jì ẹbí àwọn náà pẹ̀sọ̀ olóyèdè ìlú tí ó sọ price gbogbo nàìjíríà èèyàn jẹ jam revenue ṣàlọ́dún kan ó sì kó tó lé ní eight billion kìí ṣe eight million òdo mẹ́fà ní million òdo mẹ́sàn-án bí tọ́jú náà ní sọ́ọ́sì láti ti kó tó lé ní eight billion náà nà lóyún ẹ wá gbogbo àwọn ọba bíi forty years àwọn tí jẹ jam revenue ṣà ẹ̀wọ̀n tí wọ́n ti tán ti pa nàìjíríà lẹ́pàá wọ́n wà kó orí ìbúlẹ̀ two million six million owó látara dá ẹ̀yọ́ muhammed mọ̀gá wọn tí wọ́n gbìyànjú gbogbo ọlọ́ ẹ̀ tí wọ́n kú sẹ́wọ̀n kìí ṣe báyọ̀ kẹ́ńtà lè kẹ́ kú sẹ́wọ̀n tó ó lè níyí níbo lè kó wọ̀nyí láti jọ yìí níbo lè kó sí. láti ń sàlàyé fúnra wa pé sẹ́ẹ̀rí lọ́rọ̀ ẹ̀sẹ̀ kéèyàn kó òru bẹ̀ ẹ̀sẹ̀ yìí ìmáàmù kó wọn mọ́sálásí jẹ sẹ́ẹ̀rí sí èèyàn tẹ́ ẹ bá kó wọn tẹ́ bá fẹ́ pọ̀ sí ni wàhálà yóò ti pọ̀ síwájú ọlọ́run ẹ jẹ́ kí n fún yín lápẹ̀rẹ̀ tọ́ba jẹ́ sí pé èmi ìnáwó mọ́sálásí aníjẹ̀mọ́ fífi mo wá owó wọn jẹ gbogbo fífi yẹn ìrún mi àwẹ̀ mi ìlàwọ̀ àfúrání mi àwọn ni wọ́n pè lọ́dọ̀ ọlọ́run. sórí wọn tó fẹ́ lọ politics wà láì kọ́kọ́ rò dáadáa ọmọ ìjẹ́ tí wọ́n ti kọ́ dájú pé tíkẹ́ẹ̀tì dáa náà mọ̀ sí wà lọ́wọ́ ẹ̀ àwọn ọmọ ìyá àtiwá náà tí wọ́n lọ wọ́n kọ̀ọ̀rọ̀ sí i tó o bẹ́ẹ̀ lè kówó oúnjẹ jẹ́ kí lọ́mọ́ sẹ́bẹ̀ awọ́ọ̀dù kan ní gbogbo sáà wà èmi ní káńsílọ̀ àwọn àrò pé èèyàn mélòó lọ́wọ́ ní wọ́ọ̀dù yìí wọ́n lè yan seven thousand wọ́n wá ní kí n fowó kan gbẹ́ kànga pé òun jẹ́ di ten million mo wá yọ one million lẹ́gbẹ̀ẹ́ fún million gbẹ́ kànga one million gbogbo àwọn tó ń bẹ ní wọ́ọ̀dù wọ́n ó pin iṣẹ́ rẹ̀ ní ọ̀sẹ̀ million ní àkìyàmà tọ́ba jẹ́ local government bọ́jẹ́ èèyàn three million ní medical government gbogbo ni wọ́n pin iṣẹ́ rẹ̀ lọ́dọ̀ ọ̀lọ́ tọ́rọ̀ tàbí sí wọn ni ọ̀bẹ náà àbí ìsìn ní o tọ́ba jẹ́ pé èèyàn jẹ́ ọ̀yọ́ state governor lápẹẹrẹ population àwọn tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n pin iṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ wò làwọn adarí wá ní. ṣé wàá rí umura tí wọ́n ṣe fi ìjọ wọn lójú ọlọ́pọ̀lọpọ̀ wọn àbí ìfẹ́ bá ṣe umura ọlọ́run kò rí ìdí umura ọ̀pọ̀lọpọ̀ wọn ọlọ́run ni wọ́n gbà orí kèésù wà láyé wọn jùlọ. èèyàn kì í sọ̀rọ̀ fọ́gbẹ̀ kí ẹ wo gba àwọn ọmọ olórin náà gba òfin fèrè wọn bá ti lọ́wọ́ di òwò nìkan ni wọ́n forí lẹ̀. sọ́rọ́ ti wà bí wọ́n ti wà engulfed wọ́n ti wà consumed pẹ̀lú ẹ̀fẹ̀

sẹ́ni méjèèjì yàtọ̀ síra wọn gbogbo àtọ̀ ìsọ̀rọ̀ ọ̀fù ìnáàpà ẹ̀sùn àfẹ́dáǹsì sẹ́ẹ̀rí ọ̀yàtọ̀ díẹ̀ díẹ̀ èyí kùlá sọ̀rọ̀ wà fà àwọn kan ní ìsọ̀rọ̀ ọ̀fù rẹ̀ àwọn kan ní sẹ́ẹ̀bù sí ìwé orí méjèèjì lọ́wọ́ àwọn kùlání wà láàtú sírífù iná lọ́ha láàyè ìgbìmọ̀ mùsùlùmí ọlọ́run wà láàtú bá bìrì pẹ̀lú rírọ̀ iná lè mọ̀ bá bìrì iná kánú ìkùnánà ṣàyàfin wà kánà ṣàyàfin ọ̀nà rọ̀bì kàfúrọ̀ tẹ́ ẹ bá wọn lọ́n gẹ́sẹ̀ lò sọ́márì ìtọ́lọ́n gẹ́sẹ̀ bẹ́ẹ̀ sọ yìí. sẹ́ẹ̀lì ìsọ̀rọ̀ òun ni kéèyàn náà nà pa kí ni ìtumọ̀ abọ́ náà nà pa ẹ máa wo ọyọ́kọ̀ tẹ̀bù bíi tẹ̀bù bíi rúgbúrú di lọ ìsọ̀rọ̀ ó kéèyàn náwó sí nǹkan yẹn ọwọ́ anáwó kọjá bó ṣe yẹ èèyàn fẹ́ ṣe wẹ́ẹ̀dì ọkọ̀ pé káfíńà àkọsí version one mọ̀fó ọ̀rùn ní mọ̀fó ọ̀rùn àwọn èèyàn wa wọ́n jẹun anáwó aṣogbá wọ́n kọ́fà rẹ̀ afáwọn jọ́nálìsì lówó gbogbo àwọn àfá àtọ̀wá fún wọn lẹ́bí lò àwọn àrò pé fámìlì lẹ́yìn àwọn láṣẹ yìí o àtọ́wà lọ́gbà jọ́gọ́ sẹ́ńtà ó kù fámìlì kìíní o fámìlì ọ̀kan ṣẹ̀rí ọ̀tàkùn káṣe nìka jẹ́mọ̀ sí mo pè ṣẹ̀rí ọ̀tẹ́kìíní o ọ̀tàkùn ṣùgbọ́n àti ṣe ìsọ̀rọ̀ àti mẹ́nà Na tàbí bẹ́ẹ̀ eko, ẹ̀kọ́ ọ̀nà kan náà láti bẹ́ẹ̀ ṣe àwọn àwọn bàbá ìyàwó bàbá gan gbogbo wọn lọ́dún kọ̀wọ́ wá mílíọ̀n wọ́n wá lọ gba ọ́ọ̀lù five hundred thousand ó tọ́jú pé dájú íkọ́ọ̀mù wọn náà ti gba ọ́ọ̀lù wọ́n wá polórin lórin kan bẹ wọ́n mú abẹ́rẹ́ sí sẹ́ẹ̀rì kan sẹ́yìn lẹ́ máa ní copyright àbáwọn sẹ́yìn báwọn lẹ́ máa ní copyright wọ́n á rí jùsù ní lówó jẹ́ báwọn tó lówó níbi kéde o kéfẹ́ẹ̀sì yẹn sẹ́yìn báyìí lẹ́ẹ̀bà ní pé àmójútó èèyàn mi wọ́n bá mi rí kọ́ọ̀bù ẹ̀ èlò lọ́gbà papọ̀ ó lè ní seven million ní ìmí ìgbà two million ní àwọn ọmọ olórin fẹ́ wo ó tó pọ̀ ọmọ olórin kẹlẹ́ ní ah níjọ ní káà láàjì kéré àwọn kẹlẹ́ bẹ́ẹ̀ wọ́n jà kó fún mi àáfà làwa àbí màá ń mú wa já payé lóyún ayé bímọ nígbà tá ẹ̀jẹ̀ máa gbé

lẹ wéèsì oúnjẹ gbogbo eléyìí ọlọ́run kò nira rẹ̀ a máa fa áṣì ẹ̀yìn ìyá wa náà ọ̀rọ̀ ìtọ́ọ̀fù kan yìí nígbà táwa wà kéke àmàlà tá a bá jẹ lónìí tá a bá jẹ mi ní o ìjọ àwọn obìnrin ṣe nǹkan wọ́n mi wà tá a pé wọ́n fẹ́ mi ájí láàárọ̀ wọ́n ní lórí láńtà wọ́n yọ́wà gbóná mọ́ ní abẹ́ wàlẹ́ ọmọ ń dùn láìláìlàlà pẹ̀lú sáàtù àbábọ̀ jẹ́ pẹ́ fún àpò alẹ́ ìṣẹ́yìn ara mọ́ jẹ́ ilé yóò mẹ́ wá dùn èyí bá ti fẹ́kọ̀ọ́ bá sàásọ lọ wọ́n gbà mọ́ mi ní kí o ẹ̀yìn ẹ̀ lónìí àwọn kan ò rí ọlọ́run mùsùlùmí Gaza ní ọdún àwọn kan máa ń jọba ẹjọ́ kẹta ẹgbẹ́ fún wọn yọ wà lọ dànù mọ mẹ́nìkan nítòsí ibi tí mò ń gbé nǹkan tí a bàbá wọn náà lónìí o ayé ti nira fún wọn lónìí ní n tó bí lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ogún ọdún bàbá àwọn àkékè gbogbo èèyàn lọ́mọ ibi tí mò ń sọ yìí wọ́n wà á da gbogbo owó ẹjọ́ ní ẹjọ́ kejì gbogbo àwọn ajá ní ọ̀wà máa àjẹ ẹran gbogbo oríṣiríṣi nǹkan ní ọ̀wà mẹ́wọ̀ wọ́n dànù lónìí ní ìṣe ayé nira fáwọn náà gbogbo ẹgbẹ́ bá ti ṣe ìṣòro kọjá sí pé ẹ̀ náà náà fà ìjẹ́rìí ayé òmìnira. Tẹ̀bùbírù ni wípé etí ọ̀jẹ́ kẹ́ ẹ̀fẹ̀ ẹ̀kan náwó sí. Ẹ̀fọ́ wa náà ẹ̀fọ́ wa náà náà pa. Èèyàn kú ẹnu ẹ̀wù mi o lẹ́yìn kẹ́ǹtì tó bẹ́ẹ̀ ti jẹ́ sàárè bẹ́ẹ̀ sí ẹ wá lọ ra kó sí ó sí one point two million bí ẹ pé kó sí ẹni wọ́n fi gbowó náà dàrúdà náà. Jàmá kọ̀fẹ́ kẹ́yẹ́kẹ́ ẹ náwó sí ẹ tó wá náwó kọjá àlà méjèèjì àmọ́ pàkí nǹkan yẹra fóònù ọ̀dà

kódà wọ́n lóyìn ẹnìkan tọ́jà láìpẹ́ ìtọ́mọ ń lò dáàbò dáadáa torí ọmọ rẹ̀ ó ṣe fídọ́ọ̀mù ọ̀n sá lọ ni nígbà tí wọ́n wá ẹjọ́ ẹgbẹ́ jẹ́ wọ́n wọ́n tó ń bá ló ṣe gba ìrọ̀lẹ́ sá lọ lọ ó dọ̀nà lu wọn lọ́rùn bá ń ó ṣe ní bí èdè lọ́sọ̀rọ̀ ọjà àbálá ìgbẹ́ yìí fún wọn pé ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run ẹ má jẹ́ àpò ẹgbẹ́ kó cooperative kan bẹ́ẹ̀ bá rẹ̀ fún ìfúnlọ́sí lẹ́tọ̀ fún wọn níbi èjì ẹnu wọn brọ́dà kan rí ní nílẹ̀ láì jẹ́ nǹkan ẹ̀jẹ̀ ìmọ̀lẹ́ mú ìmọ̀ pàdé àwọn èèyàn pọ̀ à ṣé wọ́n lẹ́tọ̀ fáwọn ní cooperative ah jàdá fún lọ fẹ́ra àwọn ní ẹ̀jẹ̀ ẹ̀mọ́tọ́ tẹ̀lẹ̀ náà wá ní kálọ̀ print statement of sínú account ibẹ̀ náà ti á yà nígbà wo lẹ́gbẹ̀ẹ́ owó ilé two fifty olórí treasurer secretary àwọn bíi márùn-ún wọ́n ti kù láì wọ́n ti gbà owó sálá kan ìgbẹ́jọ́ sì lọ́wọ́ abúlé àwọn tó ti ẹ̀ǹtà ìtú sí lóònù wò lóònù kò lẹ̀ báwọn kan bẹ̀rẹ̀ ìdòwe agbọ́dọ̀ wá sí ọ́fíìsì àkáǹtì ti pẹ́ ẹjọ́ kò lè tó bá náà sẹ́ẹ̀ tọ́jú wa ní ti mùsùlùmí gbogbo wa ẹ̀yìn àlùmùsùlùmí wa fún ẹ̀rọ ti kùránì nígbà tẹ́ bẹ́ẹ̀ ṣe jàǹbá ẹ̀rọ ti kùránì. ayúdẹ́sì hmm. sẹ́yìn mo lọ́dọ̀ wọn ìgbà tí ó kọ́ àkáǹtì àwọn èèyàn sínú ọ̀dà every year ẹ̀ máa pẹ́ àkáǹtì ẹ̀dá àwọn èèyàn orí. èyí tó bá níbi explanation nínú sẹ̀ríà àwọn olórí ní àwọn discretion kan tí wọ́n lè lo owó ilé àníkà wíjọ rẹ̀ fẹ́rẹ̀ báyìí torí kàbá ìṣẹ̀lẹ̀ ìlọ́pa ilé ìjẹ́ ní pé wọ́n sì tọ́ ẹlòmíì kọ́ ọ̀pù wọn lọ́nu wa. jọba wọn sì jọ àpò ẹgbẹ́ nígbà tí wúni náà bá wá ń ṣe báwọn méjì àníkàwọn èèyàn mọ ìyàwó èlé mú wọn tó wá fi di èké èsèlè ẹ̀yìn bíi méjì mẹ́ta ẹ̀sìn gbogbo ẹgbẹ́ ẹ̀ẹ́dẹ̀rú ọlọ́run wàhálà lẹ́fẹ́ máa fà lẹ́sẹ̀ yẹn ayé ò nira fún ní tẹ̀bà túbá. now àwa náà ká mọ̀ lọ bí olówó gbọ́mọlé láńtà àwọn olówó èrè kódà kọjá zero point five percent yẹ́n hákù lọ́ọ̀rù rìbá wà lórí ìdí sọ̀dà kan wàhálà yìí gbogbo òǹtẹ́ bá ti di pé owó èlé àwọn tó ti sọ́ọ̀ṣọ̀ owó lè láyé àwọn jù àwọn èèyàn ń ju ara àti táwọn ti méjì tẹ̀lé ayé wọn nìyẹn ẹ mọ́jà wọn ó ń bọ́ nínú òǹtà ó máa ń fa ìnira àti ilé koko nínú òǹtà. bákan náà àáfà lára tó tó máa ń fa káyé ó nira fáwọn èèyàn nígbà míì alkásàlù wà tàwákùlù ẹ̀rìkẹ́ sọ pé tàwákùlù tàwákùlù òun ní alif madi alkasamu ni pé laziness indolence òròjú ọ̀lẹ kéèyàn má fẹ́ ṣe nǹkan kan irú ẹ̀ ló kó bá wọn ọmọ Niger Delta irú ẹ̀ ló kó bá wọn ọmọ yahoo irú ẹ̀ ló kó bá wọn ọmọ olè àwọn ìjàmọ́ òní mmm mo gbé mo kú mo dáràn wà láìpẹ́pẹ́rú bísíǹsì bá ń kó owó mi lórí láyé èmi rí ẹ̀ẹ́ fi iye kan lẹ̀ ẹ̀ẹ́ gba iye kan ẹ gbogbo àwọn dèdèrè sánsẹ́ ní ìlú wà láìkẹ́ ìwú mi lórí mo bìlíìfù nínú téèyàn ó rí bá ń ṣe báyìí ìta ń ṣe rèé o iye dá sí o ìtú ọmọ ẹlẹ́kùn rèé o dúpẹ́ ó fowó kan lẹ̀ àwọn èèyàn mọ̀ lórí íńtánẹ́ẹ̀tì nígbà tán laná wọn àmọ́ tètè fatuwa ẹgbọ́n sẹ́yìn lè dá sí dá sí gbogbo orú àwọn àdánwò yìí ló èèyàn débẹ̀ àwọn ọ̀dọ́ nígbà Buhari wọn sọ ẹ̀rọ àwọn àgbàlagbà àwọn wọn ṣiṣẹ́ nígbà èèyàn jẹ́ president láwọn country mi yọ̀ọ̀sẹ̀ country mi òwò kele kiri wọn president yẹn ń gbò tó padà tó kù ní presidency ó padà ń wọ mọ́tò olóòlù gẹ́gẹ́ bí àwọn dàbí tuntun ó ń báṣẹ rẹ̀ lọ kò nílé àti adépo òdìlú àgbọ̀dọ̀ tó ó ń báṣẹ rẹ̀ lọ ni ó rí sáyẹn fi lọ ń báṣẹ rẹ̀ lọ tó ń jẹun lọ tí àmọ̀ wọ́n ti mọ̀ pé president ibi ọba dé àpẹẹrẹ yẹn ṣe wọn ò ní máa fẹ̀mọ́lẹ̀ wọn ò ní fọ́ létí nínú ti ẹ̀gẹ́ rò láti wà láàrin kéde o àwọn èèyàn rẹ̀ because he did well jọmọ ọ̀lẹ òròjì àti tàwákùlù kéèyàn máa pretend bí ẹni tó gbára lọ́nà tí ò sì gbára lọ́nà irú wọn ni Umaru fún lẹgbàá ní mọ́sálásì lásìkò òdùwà Umaru báwọn ọ̀dọ́ kan mọ́sálásì ó lẹ́yìn ọ̀dọ́ ìkílẹ̀ ìdí ní mọ́sálásì wọn ni náà ló lè mọ̀ta wà kìí ní àlàmà àwa lẹ́ni rè àwa tó wòye àwa gbára lọ́nà ó ní kí ni ẹ ṣe kí ni ẹ gbára lọ́nà lásìkò tó yẹ kẹ́ ẹ wà ń bí ibẹ̀ ó ní sẹ́yìn gbọ́ wípé sọ́mọ̀ máa ń rọ góòlù àbẹ́ ẹgbẹ́ pé ilẹ̀ máa ń fàdákà ó ní mọ̀ bọ̀ a sì mọ̀ wúmọ̀rù tàbí tó lè bó di wúmọ̀rù wa kòbò kò yóò ti dá ó ń kòbò wọn lórí ó ní bá a ń tó mọ́tà wàá kìlú náà ẹ̀yin lẹ̀ ń ṣe bí ẹni tó bára lọ́nà tẹ́ ẹ̀ gbára lọ́nà ọ̀lẹ́niyé tó bá yá ẹ̀ jalè tẹ́ ẹ̀ bá jalè ẹ̀ ṣe four one nine ìlà sí gbọ́dọ̀ kó àwọn ọmọ alọ́ lórí sẹ́rí náà kò tá a lé yìí ìjọba náà fẹ́ ṣe rẹ̀ wọ́n fèrè wọ́n ní báwọn èèyàn ò ríṣẹ́ látà graduation wọ́n ètò ìjà àwọn ẹ̀ta yọra kọ̀ ní secondary school level bẹ̀ẹ̀ nàìjíríà ò lè wù sáàgì ẹ̀ kódà àwọn tá à ń rọ́ọ̀nù school à ń là mẹ́ẹ̀kì ìbálẹ̀ level wa ìgbé bẹ́ẹ̀ káwọn ọmọ ṣe mẹ̀káníkà kìíní kan ká máa ṣe fishery ká máa ṣe mẹ́ta wọ̀ọ̀kì ìlú tí ò sí mẹ́sí náà dá data processing tí wọ́n process ìlú tí ò sí ná ti generator yọ lóúnjẹ ojúmọ́ ìjọba náà rí pé sẹ́rí kálukọ́ wà fún ọmọ ń lọ sùkú tó bá rọrùn ẹjọ́ ọmọ ọkọ̀ ṣe ọwọ́ kan tó bá ní ìwé ẹ̀rí ọba ríṣẹ́ yọ ọmọ ọwọ́ jẹun náà tí èrí ìwé tí èrí iṣẹ́ tó bá ìwé ẹ̀rí ẹ̀ bàbá bẹ́ẹ̀ ká gbé ìfẹ́ kọ́mọ wà táwọn ọmọ wa bàbá àti èmi gbé ìfẹ́ gbogbo káwà hard work tiwa lẹ́nu kànga náà lè tiwa àwa la máa ń kó mọ́ máa kànga kúrò nínú sálángá wọ́n ti ń kó mo mọ̀ àbá àti dáko oríta kórè oko àti jẹ́ bó ti di ọdún kan mọ́ máa jẹ́ tí máa bẹ́ ṣe ní oṣù wáyé wọ́n ti gbé nǹkan yẹn báà lẹ́nu pé èyí máa tó kan ṣùgbọ́n mo tẹ́ ẹ bá ti gbé ìfẹ́ lẹ́sílẹ̀ ìsìlẹ́rìí yóò máa retí white collar job ó sì lè má wà for coming jàmá ẹ̀jọ̀ tó ní ọlọ́run ẹ jẹ́ ká tírénì àwọn ọmọ wa kán lè wù sáǹdì challenge ìjọjọ iwájú ọlọ́run sànù wa àáfà lára tó fa ìlẹ́kòkò dáúlù lè kòkú mà ìjọba náà ní contribution ti wọn sí nínú contribution ti ìjọba ó pọ̀ alákọ̀ọ́kọ́ nínú tiwọn gangan ni àìsìbẹ̀rù ọlọ́run pẹ̀yìntì wọlé sínú òyìnbó ẹwọ ayé umaru bùnà kàtọ́ àtàmọ̀ umaru umaru ó sì lọ́dún kan ọwọ́ á ní ìdí omi ọ́nì ó wá ṣẹ̀ṣẹ̀ pé àwọn mùsùlùmí wọ́n wá ń sọ kútùbà iná alhamdulillah nahmadu wa nasta'inu wọ́n bá sọ kútùbà lọ umaru wa ni khalifa ayé lè di oyin o oyin sì wà ní baitul iman public treasury fẹ́ẹ̀ yọ̀ǹda fún khalifa ah khalifa kájí ẹkú sáyé òdì ẹ fúnmọ́rù ẹ̀sẹ̀ lọ mú omi nínú public session wà láì adídì àwọn èèyàn ti mú mọ́rù bẹ́ẹ̀ nígbà ní ọ̀pọ̀lọpọ̀ wa àwọn nǹkan kan máa ń bò wá lójú tá a bá ti nífẹ̀ẹ́ èèyàn àìfẹ́ ẹran ọ̀sẹ̀ àwọn máa ń bójú òṣèlú nǹkan níjà pé àwọn PDP fẹ́ tako Buhari àwọn APC fẹ́ tako PDP tẹ́lá òṣèlú pé from nonsense there is always sense all the President Buhari agreed ṣé president lẹ́tọ́ àti owó nàìjíríà tọ́jú ààrẹ àwọn àfààní ọ̀yẹ́ jẹ́ tó bá jẹ́ sí pé n tó ṣe ó ní í ṣe pẹ̀lú services surrender for country country ọ̀yẹ́ jẹ́ tó bá jẹ́ sí pé personal n tó ń ṣe ní owó ara rẹ̀ ní ọ̀nà tó bá jẹ́ sí pé kò kò lówó tó lè ná lọ gẹ́gẹ́ bí olórí aráàlú olórí náà bá a ṣe lè náwó òlù ẹni ọ̀dà aráàlú a lè náà fáwọn tó jẹ́ o olórí ọ̀wà níjọ́ lórí nìkan láàmú náà fún ìbéèrè mélòó láwọn tó ní kidney problem tí nàìjíríà sponsor wọn lọ India mélòó láwọn tí wọ́n ní àtàtà tíjọba náwó lé wọn lórí ibi táwọn náà ti ń jẹ́ lọ́dọ̀ ọlọ́run wà láìka náà bá ń ṣerú ẹ̀ aráàlú kò ní máa béèrè ọ̀rẹ́ aráàlú kan ó ní ti ten million àtìtàlú wọn jọ àwọn ìlàpọ̀ máa gbáwọn èèyàn ti lọ India lọ India mọ́mọ́ yẹn tó ti fẹ́ lọ India lọ India India wa ń dìbẹ̀ lọ́pọ̀ látàrí owó tiwa ẹ yóò lọ ìbáìtì àwọn doctors wa nàìjíríà kan àwọn ti nàìjíríà gbogbo orú àwọn owó tí wọ́n lò yẹn kẹ́ẹ̀sì nǹkan sí nàìjíríà ẹ̀ ní máa tábù jùlọ àwọn ti London àwọn ti britain kẹ́ẹ̀kọ́ wọn kẹ́ẹ̀kọ́ àwọn èèyàn tiwa. jẹ́mọ̀ ìjọba àìpé tó ń wọlé bó ṣe yẹ ká pé tí wọ́n bẹ̀rẹ̀ ọlọ́pẹ́ ọ̀fà nira ní nàìjíríà lónìí ẹ owó tí wọ́n bá lọ́wọ́ fámílì àbàtà owó sanakunọ sí sweden àyíwọ́n àti five hundred million kan náà kò yẹn nàìjíríà kò yẹn náà mílíọ̀nù àbí bí tí a rówó yẹn tó bá pèsè wa ẹnìkan ara láìsẹ̀ fún ọ̀kan lórí oṣù ìjọ kan pẹ̀lú population wa nàìjíríà bóyá one sixty million ní ìtọ́sí láàbù ibẹ̀ jáde pé two hundred million ni wọ́n báyìí káàdì two hundred million owó tí wọ́n gbà lọ́wọ́ fámílì àbàtà àsàkólọ̀ tó sàlà nìyẹn kan tó bá pè fún wa ẹnì kọ̀ọ̀kan wá òyìn tó lé ní wá wá mílíọ̀nù náírà kan wá fèmí èmi ìyàwó mi àwọn ọmọ mi kára kó fún mi àbá èèyàn tí màá ṣe wọn ni yọ fa inflation àbí yọ fa nǹkan kan yóò fa tó bá jẹ́ pàrọ̀ àbí ń bọ̀ kẹfẹ́ pa àwọn ẹni àwọn olóko kò ní fà apààyàn ẹwọ yóò tán lórí lákàntì apààyàn ẹwọ yóò tán lórí lákàntì ìjọba àìpéyere àìláre káró ni àwọn èèyàn fún yín méjì mélòó a jókòó bí ọmọ ẹ lọ public school wà lẹ́wọ̀n wọn èmi ọ̀nà private school láyé yìí torí pé public school dájú òní lónìí nǹkan méjì ni òdàwọn lọ public school náà ọ̀rọ̀ ẹ̀sìn àtọ̀rọ̀ pé kò sí standard sùkúù kan lọ́nà ìsàlẹ̀ bẹ́ẹ̀ tí ìbẹ̀ dá akọ secondary school wọ́n fẹ́ ṣe kọ̀ǹpútà nínú wàhẹ́ẹ̀kì wọ́n tẹ̀sẹ̀ wá lọ yá kọ̀ǹpútà lọ́wọ́ ọmọ tó wò ní kọ̀ǹpútà sẹ́ńtà wọ́n kẹ̀bà àpàdé òṣèlú pé wọ́n fi pásítà nínú wàhẹ́ẹ̀kì wọ́n dẹ̀ fún aláfùfà fún òní fún private school ṣùgbọ́n sùkúù ìjọba ní ẹ̀fọn láfùfà sùkúù tí ò ní láàbù ẹ̀fọ́ láàbù fà sùkúù tí ò ní ọ̀lù ẹ̀fọ́ láàbù fà sùkúù ìjọba ni ọmọ wa ìjọba wọn sẹ́ẹ̀dì iye báyìí láàfọ̀ wọn wá láwọn ọmọ òmùrí owó báyìí wá sùkúù ìjọba olùkọ́ èyí wọn ta kọ̀ǹpútà. german èló wọn ta kọ̀ǹpútà tẹ̀ èló ni wọn ò lè rà á ètò ẹ̀kọ́ ò dé náà ètò ìlera ń kọ́ mélòó ló lè lọ sọ sútù ìjọba ní ìsìn nígbà bẹ̀rẹ̀ gbafẹ́lẹ̀ ọmọ ìjẹun láwọn àlàwáńsì kàmáwọn owó kan kálukọ́ lọ fáìlì ojú ọ̀nà ni ọ̀dà yìí iná iná tiẹ̀ ti ń da díẹ̀ díẹ̀ alhamdulillah ń da díẹ̀ díẹ̀ ìgbàkátà wà kéke iná la ala wa wéré àwọn eré àrèlú bàtà wà láǹkankan jẹnẹrétọ̀ wúlọ́ wà láyé ńgbà náà iná la fi máa wò á ti máa ń mẹ́rẹ́fẹ̀ ọ̀dọ̀sẹ̀ méjì o ọ̀dọ̀sẹ̀ mẹ́ta o àwọn ẹ̀ka táàsì àwọn eré yẹn wà láì tí wọ́n ní gbogbo àwọn ṣùgbọ́n náà nàìjíríà sún wọ́n tó di pé ẹ òtún ìkàkàtà ilé fọkànbalẹ̀ lé lórí ìjọba náà ń fàyẹ ẹ wá wọn ní owó ta wá ní òtún ara yẹn sọ nù òru òmù nínú owó tí òtún máa lọ sùkú tó bá sì tàbí ìjọba wà rẹ̀sọ̀nsìlì àwọn owó yẹn máa lọ síkẹ́ o àpò wa wọ́n máa kẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ ìjọba náà gbọ́dọ̀ bẹ̀rù wọn lọ ṣùgbọ́n àáfà lára tó tó ń fa àṣì àìmọ̀nà pátá tí ìmọ̀ọ́rì jùlọ làáfíà mọ́mọ́ làbíyà tẹ́lá ara tó tó ń fa ìlú kókó fún wa òun ni ká máa báwọn tó lówó lọ́ọ́ jù wá lọ ká máa báwọn tó competition. ìjọba ìjọba àgbà rìn dáadáa ọ̀pọ̀lọpọ̀ wa àmà fáǹfà ìnira fúnra wa tẹ́lifí tọ́lọ̀ ọ̀gbà tí ì ọmọ yẹn sálárì yẹn lábẹ̀rẹ̀ nìkan gba fifty thousand lóṣù ó sì gbìyànjú mẹ́ta ó ní ìyàwó kan lẹ́nu àwọn jẹ́ mélòó márùn oṣù mẹ́ta sì ní sáàmù ọmọ kan wà ní primary five ìkan wà primary three ìkan wà primary one ọwọ́ àmú wọn lọ sùkúù tí wọ́n ti máa san forty forty thousand ní sáàmù ọmọ kan ìdílé ní pé wàá san one twenty thousand láàrin oṣù mẹ́ta pẹ̀lú ọlùdé oṣù mẹ́rin fáàmù kan kánífẹ́ láàrin oṣù mẹ́rin sálárì ẹ jẹ́ two hundred thousand tó o bá yọ one twenty thousand oṣù bíi jẹ́mọ́ owó kèlò eighty thousand tó yé ìwọ ìyàwó ọmọ márùn wọn wọkọ lọ wọn wọkọ bọ ẹ jẹun ẹ ra pẹtrò ẹ ra ọṣẹ ẹ ra tupè ọ lágbára sùkúù forty thousand oṣù kù bíi ten thousand àbí ten thousand àbí thousand sẹ́ni tó o bá sanwó sùkúù tán o tó sanwó lé ọ ayé ra ẹ ra aṣọ ẹ ra bàtà iléyà bá dé ọdún òní kápẹ́ ẹ kúrò wó ra ẹ̀rọ iléyà ó sọ ní savings tó gbọ́n ronú pé wọn náà fẹ́ ra lè ọ̀fẹ́ kọ́lé ọ̀fẹ́ lọ ájì ọ̀fẹ́ ṣe wúmúra. sẹ́ẹ̀rì bí ká máa ṣe competition pẹ̀lú àwọn àníjà sára nínú hadith tó lálàáfíà ó ní sẹ́ẹ̀rẹ́ yìí èèyàn tó bá di bí ọ̀lọ́mọ àlámọ̀ ayé làtàn zùrù ilà àmọ́nú àfọ̀nkọ̀kọ̀ ẹ má wẹ̀ tó di nínú. wàlákìn òzúrú ilà àmọ̀lùkù wà sọ́là ní nǹkan ẹwẹ́ tí ò tóbi ni ẹlòmí àmọ̀lù ẹyin kí nìkan ọjà kí mi náà lè ṣe nǹkan ẹnìkan ẹjọ́ ṣe ẹjọ́ gba nìkan sálárì ṣùgbọ́n òun tó ní ṣọ́ọ̀bù kan tí máa darí sí lálẹ́ ṣọ́ọ̀bù nìkan owó tí ń fẹ́ jẹ ọ̀sán oṣù bíi ti àwọn ọmọ ẹ̀ ọwọ́ àròjà iṣẹ́ kan náà lájọ́ ń ṣe lẹ́bù kan náà lájọ́ wa sálárì kan náà lájọ́ gbà tí wọ́n níbi kan tó ń darí sí lálẹ́ mo ń sọ bẹ́ẹ̀ nìkan jò ní alhamdulillah àti ìdúpẹ́ fọ́lọ́ ni yàtọ̀ sí pé ní ní school tọ́jẹ́ source of income mi mo tún ní àwọn sources of income mo ti kọ̀wé tó lé mẹ́ẹ̀ẹ́dógún mo ń gbowó lórí àwọn ìwé mi mo ń jẹun bẹ́ẹ̀ mo máa ń kọ article fáwọn èèyàn tí màá gba owó ní orí ẹ̀ mo máa ń àwọn èèyàn mo láwọn àbíkan bẹ́ẹ̀ pé bíi consultancy fee mi ìyìn bá wọn ṣe àwọn nǹkan kan tó jọ tí ń gbowó lórí ẹ̀ ìwọ wá rò wípé ètò títà ń ṣe ń kọ̀wé tó wá ní nǹkan bíi ti wọlé fọ ó lẹ́nìkan tí ó kẹ̀tọ́ pé ọ̀dà gbọ́gbọ́ má tá bá ti ń ó lè fa nínú ṣàwárí pọ́ìntì kan bẹ́ẹ̀ yóò lè lò kí n máa sọ torí pé ìyẹn kọ́mọ́ lásìkò owó ní ọ̀rọ̀ àsọ́mírù wàlàhápà wàlàháì ara ń tán fa ìnira ilé koko nínú òní lásìkò ọ̀rọ̀ àtàkì máa kà sí yàn máa sòwò sí yàn máa ṣe kèéfà èèyàn máa fojú burúkú wọ́ọ̀yàn ó ń fa ìnira báwọn èèyàn ẹnu gbàgbé táwọn ìdí àtàwọn náà sọ àlàáyé nù hàk àwọn olójú ubú wọ́n ń bẹ́ o ìdáwọ̀ gbọ́dọ̀ bẹ̀rù wọn jọ lọ́nà ni o àwọn ọ̀sọ́ fún ọ̀fà jẹ àti òṣòṣò wà láì wọ́n bẹ èmèrè wọ́n bẹ àwọn ẹni ibú wọ́n bẹ kódà wọ́n ń bẹnu wọn wọ́n kẹ̀kọ́ dúró yẹn báyìí ó sì sùn làyùsù ìkú náà bí àdùsọ́ọ̀rì lámà sẹ́ni òdì kan ọ̀n bẹnu wọn wọ́n kẹ̀ tàkà báyìí àbá olùmọ̀dìdì pé ilá yàṣà àlàjì bá ó ń àwọn ọkọ burúkú tó máa ń pè ọmọ ó ń oyún ọmọ ọlá àkọ́wà tí oṣù mẹ́ta àbùsù mẹ́rin àbùsù méjì sí ọlójú pa pa pa oyún ìyẹn ń jẹ́ ká yóò nira fẹ́lòmíì tó já sí pé nígbà èèyàn bá bímọ márùn ọjọ́ ọmọ márùn ojú burúkú ń bẹ lára wọn eléyìí ọ̀pọ̀ tó ti fi ọmọ ṣe ó lè máa jáde wà láyé ní bí ọ̀pá wọ́n fẹ́ fàwọn ọmọ ẹ̀dá láàmú ni eléyìí ń tiẹ̀ yọ̀ọ́ kẹ̀ máa dá fún gbogbo ìgbà tẹ̀mọ̀ wọ́n jáde yọ̀ọ́ kẹ̀ máa dá fún mi èyí sì dá fún lọ́jọ́ látọ́tọ́ láti fẹ́ẹ́ fẹ́ dáàmú sùn òun ní máa ti pòkè pòkè ìbò kẹta yọ̀ọ́ bá dá fún yọ̀ọ́ bá bá gidi tẹ̀ dáàmú yọ̀ọ́ bá bá ní pòkè ìdógún eléyìí ìkẹ́ ọmọ ìwé ó ṣe gbogbo ẹ̀ báyìí tó bá ṣe jáàmù wọn kẹ̀lẹ́ lórí ìtọ́sí ẹ̀ ó ṣe táwọn àjẹsọ́ ṣe ọ̀hún sí i ibo ni sírù òde wà láì ọlọ́ọ̀tà máa kọ́ ẹ lọ́wọ́ àwọn olórí gbogbo èèyàn ìyẹn náà ara àdánwò tó ń ṣẹlẹ̀ ní òlu tiwa ẹ̀ ká yóò nira ìlọ́jẹ́ káwọn aláburú ọmọ rí mẹ́mbà àwọn èèyàn ń lo emergency ìtí mọ̀ ń sọ yìí ní púpọ̀ wọ́n lo lo chọ́ọ̀chì lo àwọn àtiwáàbì àtàtàwàtù wọn fi ń àwọn èèyàn sínú ẹgbẹ́ ayé. mo mà nínú àwọn ẹrú ọlọ́run tó jẹ́ pọ́nlọ́run sábàbí dáadáa fún tó ní wọ́n fẹ́ òun látara prógámù táwọn lọ alájà ẹ̀mọ́ àdúrà nìkan ògbó àtúndì kan láti máa ń pàdé lọ́nà ògbó kan lọ́nà wájú kan sí ìbẹ̀dá kọ èyí náà jẹ́ àwọn ní o tẹ bá ti mú mọ́ gbogbo kan máa yẹjú kò sí bẹ́ẹ̀ kan máa jí máa yín nígbà tí èèyàn bá ń ṣe iṣẹ́ kan tí wọ́n fọ́nà túmọ̀ ṣẹ̀ rẹ̀ wọ́n yóò yànjẹ́ sí ti sáńjẹ́ ní èsì tó ṣe lẹ̀ tọ́lẹ̀ sí ó rò mọ̀lá àmàlà yìí ó fi ẹran ẹran ọ̀bàárọ̀ kálukọ́ bàjẹ́ rẹ̀ lọ́mà àtọ́mà sáṣẹ́ sọ́tọ̀ lọ́jọ́ ń bẹ̀ jọ́ mi. Ṣé wá ìdán ibú àtàtì ibú mímọ̀ ṣe kèéta èèyàn mímọ̀ fojú ibú òyàn mímọ̀ náwó ògùn burúkú sí èèyàn èèyàn lè rí gbogbo orúkọ pé orí àìsàn náà mọ̀ náà lé orí wọn ṣe orúkẹ àkọmọ ẹ̀ ní ọmọ náà lé orí tóyún bàjẹ́ ní ọmọ náà lé orí pé kìíní kálásílẹ̀tì ní ọmọ náà lé eléyìí náà wà ní àwọn àdánwò olùwà ọ̀dẹ̀ tuntun tẹ́lẹ̀ ọ̀sẹ̀ látàrí àdánwò Muhammad sọ̀lá sọ̀rọ̀ wọ́n mú ìwọ̀n àdánwò náà adẹ́gbàgbé làbí ìfúnlẹ̀ làwọn sọ̀mọ́ lórí gbogbo wọ́n mú irun ànábì báyìí wọ́n dẹ̀ ta ń kókó lọ́nà mọ̀kànlá kókó kọ̀ọ̀kan lọ́lọ́run fi áyà kọ̀ọ̀kan tù ní sọ́rọ́tù náà àti sọ́rọ́tù ìpalà nínú fi dájú pé ìwọ́n tó wọn bá ń fura pé ojú ìlú ń bẹ lára rẹ àbọ́kọ rẹ àbáwọn ọmọ rẹ solúṣà alákọ̀ọ́kọ́ ẹ máa kakúlẹ̀ àwùjọ méjèèjì nínú ilé yìí kódà tó máa pè rẹ̀ ní òkúra ní ìnú ilé solution kejì nínú nǹkan tẹ́ ẹ ní nínú ilé ẹ máa pè ìbáàmì pàápàá sọ́lá tó ìlú akọ́ra gbogbo dáhùn fún ìlànà lára yín yọ ọmọ bàjẹ́ solution ẹlẹ́ẹ̀kẹta tẹ́ ẹ bá sọ láwọn ìwé rúkìá ìwé rúkìá ti pọ̀ tí wọ́n ń tà èmi náà lè ti mọ ọkọ irú ìwé rúkìá yẹn tẹ́ ẹ dára láti ìwé ẹ̀rì tẹ́ ẹ tó níbi ìlú náà tẹ́ bá ti ẹ máa ṣe àdúrà rúkìá yẹn ẹ máa kà ẹ bá di kalárúbáwá tẹ́ ẹ̀ bá lè kà ẹ̀wẹ́ ìtọ́nù kán máa bá yín kà ní omi àpàtẹ bá lómi zamzam tẹ́ ẹ̀ bá rí ẹni lómi kànga ẹ má lómi ọ̀wọ̀ta ẹ lómi tọ́jú natural water tẹ́ ẹ bá lómi ìlú tẹ́ ẹ bá lómi náà kànga ẹni tí ọba yín kà kán sún ẹ ló mọ̀ báyìí ẹ máa ka àwọn ayé àwúkẹ́ àti lómi ẹ máa mú ẹkún lè máa fi wẹ̀ tẹ́ ẹ bá rí ewé kan sáńkè lè wé sídìrú ewé sídìrú pọ̀ ládùúgbò wa

ẹ̀ẹ́kẹ̀rí pé tẹ́lá fẹ́ fi wẹ̀ bóyá kẹwẹ̀ sínú bọ́kẹ́ẹ̀tì kan ọmọ ìjọ pé yọ́ọ́ dàpọ̀ máa wo obìnrin tọ̀ obìnrin pé ẹ̀dà báyìí tó bá mọ́ ẹ máa fi wẹ̀ ìjọ méje yọ ọ̀sẹ̀ mẹ́ta ẹ máa fi wẹ̀ lọ bí olóyè ọjọ́ tó wọ́n bá ti kẹ́ ẹni pé orí pa kìí ta àtàtì ìdánwú ó tún kò rẹ̀ bí yé a máa jẹ́ káyọ̀ nira fún yẹn ẹ máa rówó ṣùgbọ́n wàhálà tẹ́lẹ̀ ti wà lẹ́yìn àwọn aláburú yẹn náà ṣe kéde wọ́n pọ̀ náà kí wọ́n náà ti mọ̀jà aláburú dẹ̀kálukú wa náà ká sọ̀rọ̀ àtúntò lè jẹ́ ká àbáàkì wa ká sọ̀ ṣe. sẹ́dára ti jẹ́ kó rọrùn láti máa àbáàkì àwọn èèyàn lónìí àjùmọ̀ sọ̀lọ́ àmì ìpín lásìkò àwọn àkáùntì tàbí ká máa ṣe láàárọ̀ ìrọ̀lẹ́ alẹ́ ti rọrùn islam muslim wọ́n ti bá a ṣe transliteration ẹni tí ó bá lè ka arabic máa sọ̀rọ̀ ọ̀sìn máa sọ̀rọ̀ àgbàdá bẹ́ẹ̀ transliteration kódà wọ́n tó kàánú kẹsẹ́ẹ̀tì wọ́n jẹ́ kó lè gbé sórí fóònù tó ara máa tọ́ọ̀bù

èyí ó sọmọ́ lọ ni níbi iṣẹ́ rẹ inú bí àwọn kan bó ṣe ní promotion wọn ò tẹ̀lé sọ fún àwọn kan fẹ́ kó okú kan lè gbà kó rẹ àwọn kan fẹ́ kán tó ọdún àwọn kan fẹ́ kọjá pé ilé tọ̀ nǹkan lọ kó wó dànù dànù báyìí ó ti nira fún ọ sí irú nìyẹn wàlàwàlà àìn wàlàhásà jàmbá nǹkan fún ọlọ́run ọlọ́run bàánú wa torí kò sàtìkò ní ìparí wà ní solution torí àsìkò fún àwọn kan ẹgbẹ́ sáré ti sọ̀kọ̀ alùkọ̀nà nínú tó ń fà nira ní àìláyọ̀ ọkàn torí kí n bá tó sòyìn náà kò ní dàbà aládọ̀ fún èdè sáà sẹ́rí àìláyọ̀ ọkàn àìnítẹ̀lọ́rùn lack of self contentment kéèyàn ọmọ ìnítẹ̀lọ́rùn ara tí wọ́n jáyé yẹra fún yẹn ọlọ́run ti ẹnu ní ìlú orí kọ̀ọ̀kan ọlọ́run ti ìlú orí kò nítẹ̀lọ́rùn yá àmọ́ ní kí ayé yẹra fún oúnjẹ òmu ọ̀rọ̀ àtọwọ̀ òun bàtà wọ̀ o tó lọ hundred to oyè òfin lápọ́ọ̀bù oyè òtí ẹ̀tí kọ́lé òtí ìkọ̀lé olówó gba rúbà palọ̀ àbó olówó gba fúláàtì ọ̀nà ẹgbẹ́ náà ń kọ́ dáa fún ọtí ni ẹlòmíì ò ní ìtẹ̀lọ́rùn ló n'otu fọ́ wa náà ló ṣe di àńjálè ló ṣe àrọ́ọ̀bù ló ṣe di àǹkà àǹtígbájẹ̀ àǹkówóná àǹjíwó mọ́sálásí àǹjífẹ́ tó òun mọ́sálásí kù ni lórí gba ṣe fún wa ọlọ́run bá yóò lọ́wọ́ kọ́dà ká wo nínú báwọn àfáà ní ká máa lù tá a bá ti fura pé nǹkan fẹ́ máa ṣe bákan àdúrà gbogbo láti di àdúrà. sẹ́ẹ̀rí àdúrà yorùbá náà lè fi àdúrà ní kéde o ìdá mú àmọ́ ti jẹ́ ìdá èèyàn fi dà gé ìkan ní. sẹ́ẹ̀rí gbogbo sórí ó nira ọ̀gá solúṣẹ̀ tábà ní solúṣẹ̀ ẹ̀yọkàn náà ní àdúrà tábà ní sùmánù ọ̀dúnkà wà láyà sọ̀rọ̀. gbogbo nǹkan yòókù wà bí àdúrà lọ wa ẹni tó fẹ́ sàṣọ tí wọ́n bá sàdúrà ọlọ́run yìí kọ́rọ̀ tẹ̀ mú ojú àti láwọn sábẹ́ ti aburú sí rẹ̀ tọ́jẹ́ pọ́dọ̀ wọn laburú lọ làkúkọ́ yóò wù nípa ìwà lọ́sàn-án lóru ìjọba ṣe tí wọ́n sọ yé máa kìlà wà Quran ara àdúrà ni láwọn àkáàbù tó mọ̀ṣẹ́ láàrin ìrọ̀lẹ́ ara àdúrà ni tó láwọn àdúrà sẹ́ṣà tó fi mọ owó orí ayé orin ọ̀run àforíjì ẹ̀ṣẹ̀ àdúrà wà nínú tọ́nà máa ń lò láti làyàn nínú ìnira ìyẹn jálá kọ̀ọ̀kan ẹlẹ́kejì òun ni ìṣìnà gbogbo mọ̀lẹ́mọ̀ àti kájìnà tẹ̀tẹ̀ gbogbo àwọn tá a bá nípa àfihàn tẹ lọ́hùn ká gbogbo ó dènà sí i mọ̀tẹ́ tí ọmọ ẹgbẹ́ fún ọ̀rọ̀ ọmọ ẹgbọ́ music nílé rẹ̀ ọmọ wa tàka tuntun music mẹ́rin máa ń ta wa nìkan wa lólé kódà àwọn ẹgbẹ́ káwọn tó bá fẹ́ àtàkì rẹ̀ kán tètè àtàkì rẹ̀ gbogbo ẹ̀sẹ̀ tí kálukú wa ń ṣe àmọ́ ká dènà tẹ̀fẹ̀ yọ̀ọ́ jẹ́ kí orí yóò lè máa ṣẹlẹ̀ sí wa

tọ́wọ́ bá ti wá ń borí ìjọ ọ̀rọ̀ rẹ̀ ọ̀mà tó ṣùgbọ́n pọ̀lọpọ̀ mùsùlùmí aláwọ̀ áà mùsùlùmí láwọn àfà mọ́sálásí kan bá mi wọ́n fẹ́ ra jẹnẹrétọ̀ wọ́n fò jùlọ bá àwọn jẹnẹrétọ̀ ọ̀mọ̀bọ̀ ń sìn bọ̀ ibi nínú àjẹmọ́ àní jẹnẹrétọ̀ wọn ó gẹ̀gẹ́ àìpásán ilé wọn bá ń kú ní ṣe àtẹlé kan bí mo wà pé ẹ̀yẹ ìyẹn àwọn wọ́yẹ serious wọ́yẹ níbi ọlọ́run ọ̀mọ̀bọ̀ wọn á fún bí ìjọ́ mélòó sí ìyẹn ti àjẹnẹrétọ̀ òjijì wa nù jẹnẹrétọ̀ bíi forty thousand naira ó ní gbogbo owó yìí bẹ́ẹ̀ dá ẹnu ìlú ìgbàgbé ìlú mọ́sálásí mùsùlùmí àlè dáwọ́ jẹnẹrétọ̀ sí oṣù mẹ́fà mọ́sálásí ó ní àwọn ọ̀dọ́ tí wọ́n ń ṣiṣẹ́ tí kálukú lówó lọ èyí tó wá bá bẹ̀rẹ̀ èyí tó wọ́n dẹ̀ dẹ̀ra lẹ̀ orúkọ jẹ́ ti ọlọ́run kálukú sílẹ̀ yìí ló lórí ẹ̀. jẹ́rẹ̀ ìdáwọ̀ ìtọ́lá kọ̀ tẹ́lẹ̀ bá ń ṣe sàárà ọlọ́run fi ti àdánwò lọ ọlọ́run àwọn àbáà ní ká máa forí kalẹ̀ bọ́pọ̀lọ́ kílè sílẹ̀ pẹ́tírọ́ọ̀tì sọ̀la ká máa fi náà fìlà ní pàápàá náà fìlà òwú tọ́rọ̀ bá dí kókó èyí a máa yẹ díẹ̀ lóru àbá ó jù lóru ọ̀bọ̀ lọ́n sọ̀rọ̀ ara ń ká mójútó òun nìyẹn ara nǹkan míì tó ìkọ̀rọ̀ ìlú sàkà àwọn tó bá jẹ́ lówó kán sàkà àwọn tí tẹ̀ fún wọn káyé àwọn èèyàn lówó owó tí ò ní rìbá nú ọ̀sọ̀ ní fẹ́ cooperative yà wọn sí náà lè yá àyàn lówó ọlọ́run náà ìlú ló ní ìlú báyìí kọ́lọ̀ kọ́ bá ní san irú ọlọ́run bá bẹ̀rẹ̀ lẹ́sàn-án ó ìlú ó máa ń yá àwọn èèyàn lówó personal tí bá dákọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn mú olówó tó sì bẹ́ẹ̀ sí ni ṣùgbọ́n kí èdè tí máa pariwo òye tí bá dákọ̀ ó sọ tó dájọ́ ẹni tó lé ní ètò ìṣẹ̀ sí ọ̀hún kì í sẹ́ni tí máa pariwo òkè ṣùgbọ́n olówó tó sì bẹ́ẹ̀ sọ́lọ́ ayébẹ̀rẹ̀ ìjàmbá àti àwọn ọjà olówó ọjà olówó yóò àdébẹ̀ àwọn èèyàn ti jàmbá bóun kọ̀ọ̀dọ̀ tó yẹ kọ̀mọ́ sí dáadáa ní kódà ọjà wà náà tá a sọ̀rọ̀ ìlówó lówó tó lóṣù kọ́lọ́mọba ìgbàlẹ́kọ̀ọ́ dáadáa fún ẹni bẹ́ẹ̀. jàmbá irú ẹni bẹ́ẹ̀ tó mọ̀nira kú o e tí ọ̀rọ̀ lọ yáwó èrè ẹni tí wọ́n ó mọ bísíǹsì bí ó ṣe kò rówó kí ṣùgbọ́n wọ́n bá yá lówó náà àwọn mùsùlùmí náà bọ́ ọ̀nà ìjẹ́ wọ́n yá lòmí lówó ọ̀rọ̀ nípa ọkọ̀ ìyàwó kejì gbà náà nǹkan ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ti pa sí ọlọ́pọlọ tí wọ́n yá bọ́ ni wọ́n yá lò Ẹgbẹ́rẹ́ kéèyàn tẹ́lẹ̀ èèyàn ládà lórí pé ìwọ yìí ya èsè èèyàn rẹ̀. Wọ́n yọ olówó fún pé bísẹ̀sì ẹni problem. Ọwọ́ àrùsọ kan sáré lówó bá ń pa ọlọ́gbọ́ sí bí ẹni rẹ̀. Ẹgbẹ́ ìbò bá ń lanú. Àìpàṣẹ ìbò bá rẹ̀ ga lójú ẹsẹ̀ ni. Jọ̀mọ́ àwa tí wọ́n bá yá lówó tí ò lè lè mú náà. Èjì àbẹ̀wò ọlọ́run ká da owó yẹn padà. Sílá

bákan náà àbọ̀ àlára tó tó máa ń jẹ́ kí ìrọ̀rùn ọmọ wà òun ni àtàwùdá tó nà sọ kátúbá wà kẹ́kọ̀ọ́ sí ìgbésà káàsì máa fi ọ̀pọ̀lọpọ̀ áfíríkà fúru náà kọ́nà òun èkó rí ẹ̀sẹ̀ ìjìn wá àtàwá kúrò àlàlà kágbára lọ́lọ́ ara rẹ̀ ni àìsàn ìlà tó àpá ká máa ṣe dáadáa sáwọn ọ̀lẹ́ ẹ̀yìn onígbà náà ti sọ́wọ́ àti ìjẹ́ ìnáwó àtúnṣọ̀rú náà wà tòṣàkú náà ìlú àfààní kan àti látara pẹ́ ń ṣe dáadáa fáwọn tó jẹ́ ọ̀lẹ àwọn tí ò nínú yín ọlọ́run máa ràn yín lọ́wọ́ yóò sì máa ṣe ìjẹ ìrọ̀rùn fún yín bákan náà ṣùkúrù nẹ́ẹ̀mà jamaa ká máa dúpẹ́ tọ́lọ̀ ń bá ti wá lóore ẹ̀wọ̀n tọ́lọ̀ sọ làyín ṣàkárí fún láàbì ìrànlọ́wọ́ ṣùgbọ́n bọ̀rọ̀ wa náà tọ́lọ̀ bá ti wá lóore sí àmì dúpẹ́ àròkó kò sí ìdílé wa àlè sọ́ọ̀lù ìmọ̀ bákan náà táwọn ẹwà ẹkọnọ́míkà ní àwọn spending káwà prudent ìtú ọ̀bá yẹ kọ́ ọ̀náwó sí mọ̀nàwó sí èyí tó bá yẹ kọ́ ọ̀náwó sí mọ̀nàwó kọjá sí wọlé sọ eléyìí àtàwọn nǹkan mẹ́ẹ̀ pásíkò ọlọ́run ọlọ́run ti ní wa inú tọ́lá àdàbí òní máa ṣe àwọn ìyàwó àdàbí ìyàwó olùsọ̀rọ̀ àwọn àwọn tó gbà òun ni rọ́bà náà náà fi wá fi là á rọ́ọ̀tì wá kì náà ẹjá wa náà kí ni túmọ̀ rẹ̀ sórí ayé fún wa ti bí orí ayé ọlọ́run أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته